إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run náà ọlọ́run kò máa bá àwọn ará ilé ànábì wa Muhammad sallallahu alayhi àti gbogbo àwọn tí wọ́n bá tọ ìlànà wọn títí lè jọ gbíndé alkiyama bẹ̀rẹ̀ látorí àwọn sàhábà radiyallahu alaihim àti ẹnìkọ̀ọ̀kan wa tí a ń ṣe ìgbìyànjú láti orin ìlànà wọn abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala tí ó ṣàlékún dáadáa ẹni kọ̀ọ̀kan wáyé kò sọ̀rọ̀ kan. lẹ́yìn náà mo kí gbogbo ìjókòó lè látòrí àwọn bàbá wa tí wọ́n jẹ́ chairman fún àwọn aláàbò ní àyè yìí àwọn aláìwọ̀n. Yusuf àtúndà Allahu ta'ala wa saddada khutah kọ́nà ọba kí ó bá wa aṣọ yín ó fún yín ní ẹ̀mí gbogbo àti àlàáfíà ara kókọ yín máa ṣe. Dédé gbogbo àwọn tí wọ́n jẹ́ kọ́mítì àti àwọn àfáà lápapọ̀ àwọn bàbá wa Abdulrazak àtàwọn bàbá wa Ambali àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfá tí wọ́n kù náà ní ààyè yìí abẹ́láwọn bá subhanahu wa ta'ala àpadà sí aburú kọlọmọdé kò tọ́ sí àti gbogbo yín lápapọ̀ kọlọmọ kí ojú kárí ní pẹ̀lú ìdáadáa ramadan tí a ń bẹ nílẹ̀ náà kọlọmọ bá subhanahu wa ta'ala ó gbà lọ wà ní ìjọsìn kọmọdé wà ńlá dáa rẹ̀ ó kí gbogbo jama lápapọ̀ lẹ́ẹ̀kan sí i kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó ṣe gbogbo àmì ọmọ àjẹ́mọ́ láì ní gba àsìkò tọ́pìkì tí wọ́n ní ká máa fi bára wa sọ̀rọ̀ òun náà ni tí wọ́n pè ní the importance of time in the life of a Muslim pàtàkì àsìkò nínú ìgbésí ayé mùsùlùmí kí ni nǹkan tí a ń pè ní àsìkò eléyìí ní èdè lárúbáwá a pè ní kí ni alwaktu àsìkò nǹkan tó ṣe wípé seconds wọ́n pín sí minutes wọ́n pín sí hours bẹ́ẹ̀ ni wọ́n pín sí days years eléyìí ni tá ń pè ní àsìkò ọmọ ènìyàn bá a ṣe ń bẹ lórí ilẹ̀ ayé pàtàkì jùlọ àwa tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ ní àkọlé kan fún bá a ṣe ń lo àsìkò wa bá a ṣe ń lo ìṣẹ́jú kọ̀ọ̀kan bá a ṣe ń lo ìṣẹ́jú àyá kọ̀ọ̀kan bá a ṣe ń lo wákàtí kọ̀ọ̀kan bá a ṣe ń lo ọjọ́ kọ̀ọ̀kan bá a ṣe ń lo oṣù ọdún kọ̀ọ̀kan ọ̀sẹ̀ kọ̀ọ̀kan bá a ṣe ń lò agbọ́dọ̀ níkàkùn fún torí wípé àti bí àìsí òun láti bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú al-Qur'an ó ní hal ata ala al-insan hilun min ad-dahri lam àsìkò kan ti wá lórí ọmọ ènìyàn tó ṣe wípé kò sẹ́ni tó ń dárúkọ rẹ̀ gbogbo àwa tá à ń bẹ lórí ilẹ̀ ayé ń sìn ìgbà kan láàsì ìgbà kan ni à ń bẹ ìgbà kan ni à ní sí mọ́ ìgbà tá a bẹ̀rẹ̀ sí níbẹ̀ yìí ìgbà kan láàbẹ̀ni tó ṣe wípé wọ́n ti lẹ̀sìn bọ̀ lọ́rùn ìgbà kan. láàlẹ́ni tó ṣe wípé kò sí àwòye kan kò sáwíjàre kan fún wọn so ló fi jẹ́ wípé a mọ bí a ṣe ń lo àsìkò wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn mọ ṣe ń lo àsìkò Anabuwa anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ ọrọ kan ó ní ni'matani maghbunun fihima kathirun minan nas as-sihhatu wal faragh ànábì ní orí ọlọ́run bá méjì kan bẹ ìdẹ̀ra ọlọ́run bá méjì kan bẹ tó ṣe pé maghbunun fi kathirun minan nas ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n take seriously ni wọ́n ní kàkún fún un ni wọ́n ń ṣe báṣubàṣu àkọ́kọ́ ni àṣìhàtù àlàáfíà ìkejì ni alfarag òun náà ni kéèyàn ráyè òun ni kéèyàn ráyè eléyìí ni ìkejì orí ọlọ́mọba lórí wa ní tó pọ̀ náà lè ṣùkà rẹ̀ ni olórí oore yẹn òun ni nínú Islam kọ́lọ́wọ́ bá ṣe wá ní mùsùlùmí olórí oore ni àwọn orí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala pọ̀ jantirẹrẹ orí owó ń bẹ orí ọmọ ń bẹ ṣùgbọ́n anábì ń sọ fún wa nínú hadith ta kàyé sallallahu alayhi wa sallam ó ní ní ìmọ̀tánì méjì ìdẹ̀kùn méjì magbóòlùn fi hímà kẹsí ìhómìnàdà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n kàákún ni wọ́n lò ó bó ṣe yẹ kí wọ́n lò ó àkọ́kọ́ òun ni àṣìhàtù àlàáfíà ìkejì òun ni alfaraq ká ní táìmù la ṣe ń lo táìmù wa àyè tó bá sílẹ̀ bó la ṣe ń lò ó ẹlòmí ó lo ńlòkulò ìlòkulò lẹlòmí ó lo ẹlòmí ó dẹ̀ lo ààyè tó bá sílẹ̀ nínú gbèsè ayé rẹ̀ yóò lo bí ọlọ́run ọba ṣe fẹ́ kí ó lò. bẹ́ẹ̀ ni anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó sọ nù ọ̀rọ̀ rẹ̀ ní ó ní kọ̀dá àbárọ̀ lọ́hùn ìlànà أخر أجله حتى بلغه ستين سنة gbogbo ẹni tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó bá ní kí ẹ̀mí rẹ̀ gùn tó fi wá di pé ó ń ka inú èjì ẹ̀ta ẹ̀rin tóun náà lè bó sí kóun ti pé sixty years láyé anabi sallallahu alaihi wasallam ní ọlọ́wọ́n bá ti tì í dé bọ́stọ̀ọ̀bù excuse kò sí tọ́lọ̀ ń lè fún ní excuse mọ́ bó tiẹ̀ jẹ́ pé kéèyàn tó pé mu éèjì yìí òun la ti máa ń sọ wípé lágbájá wọn ti lẹ̀sìn bọ́ lọ́rùn ọmọ tó bá ti di wípé ó ń ṣe nǹkan oṣù tó bá ṣe kóbìnrin ni àbí tó bá ṣe kọkùnrin ni tó bá ti di pé náà lálàá tó ń da nǹkan ara àbódi pé ó ń run lábẹ́ àbódi pé ó pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹnìyẹn ti jẹ́ ẹni tó ṣe wípé wọ́n lẹ́sìn bọ̀ lọ́rùn tí ò sí ẹsíùsì fún mọ́ àyàfi tí ò bá mọ nǹkan tó yẹ kó ṣe lókù látara wípé àwùjọ tó ń bẹ àwọn èèyàn tí ó ṣàlàyé ẹ̀sìn ò ń bẹ ṣùgbọ́n èèyàn ó ń bẹ láwùjọ tó ti ń ṣàlàyé ẹ̀sìn ó ti pọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti dẹni tó ṣe kóhun oorun lábẹ́ ó ti dẹni tóhun náà lálàá tó da nǹkan ara àbí tó bá ṣe kóbìnrin ni ó ti dẹni tó ṣe wípé ó ṣe nǹkan oṣù ẹni yẹn ti di ẹni tí wọ́n máa mú fún àwọn nǹkan tó bá ṣe káwá wò láti ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́rìndínlógún mẹ́tàdínlógún ọmọ ogún ọdún ó wá ń bá a lọ bẹ́ẹ̀ àwọn àsìkò tó níyì kò wá lò wọ́n dáadáa títí tí ó fi wá di wípé ó pé ọmọ sixty years anabi sallallahu alayhi wa sallam ní ọlọ́wọ́n ọba ti tì í dé bus stop qad a'bara Allahu ila amrin akhara ajalahu hatta ballaghahu sittina sana gbogbo ẹni tí ọlọ́wọ́n wa tó bá ti tì í tì í tó fi kó pé ọmọ sixty years tí ò wá rí ìlànà gidi tọ̀ tí ó yá sí kọjá ayé rẹ̀ lù síbi tó yẹ kó lò sí ọlọ́mọba subhanahu wa ta'ala ó ti fún ní ẹ̀sìnzì parí pátápátá anábì sallallahu alaihi wasallam sọ sittina sana gẹ́gẹ́ yóò ṣe mẹ́nu hadithi tí ó ń bẹ nínú Sahih Bukhari tí a mú wáyé nínú hadithi mi anábì jẹ́ yé wa ike a'malu ummati bayna sittina wa sab'in ànábì ní umma mi àwọn tó bẹ lásìkò mi averagely tá a bá ní ká wo ọjọ́ orí àwọn èèyàn ká wo lọ sọ́tún wo lọ sósì ọ̀pọ̀lọpọ̀ ni ó lo sixty years sí seventy years láyé kó tó di pé yóò jáde láyé àwọn míì lè máa ń lò tó bẹ́ẹ̀ kódà ẹlòmíì lè máa ń lò ju ọjọ́ kan lọ láyé ẹlòmíì lè máa ń lò ju wákàtí mélòó kan lọ láyé tí e padà bẹ́ẹ̀ ni ẹlòmíì ó lè pé eighty pé ninety pé hundred ṣùgbọ́n tó bá ní ká máa wo àwọn tí wọ́n pé hundred tán pé ninety ní àwùjọ wa kéré bẹ́ẹ̀ náà ni àwùjọ àgbáyé káàkiri àwọn tí wọ́n mọ̀ pé hundred pé ninety pé eighty wọ́n kéré ètò pọ̀jù nìkan ní lágbájá ó jáde láyé ọmọ ọdún mélòó nìkan ní fifty kìíní kan kan ní sixty so àmàrù ummati bayna sittin wa sab'in wa aqalluhum man yajuzu dhalik anabi sallallahu alaihi wasallam ní díẹ̀ nu wọn ni ó kọjá sixty sí nu wọn ni ó so táwa wá wò ó àwọn ọdún tá à ń sọ yìí tá ka ẹni èjì ẹ̀ta déèso pọ̀ ni nísìn wọ́n sọ fún wa pé nínú èyí ẹ̀ a máa rí three sixty five days tá bá multiply rẹ̀ pẹ̀lú láti bí àpọ́mọ fifteen years tí a multiply ẹ̀ sí bí ẹnìyẹn ló sixty years láyé so ó túmọ̀ sí pé ó kéré jù nǹkan bí forty five years or fifty five years ẹnìyẹn òun ni ẹ̀yìn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ló fi máa ṣe ìṣirò iṣẹ́ rẹ̀ bóò ló ṣe lo àsìkò yẹn èyí tí ó àkáǹtì fún wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni torí pé ńgbà tó ti di pé ó pé ọmọ fifteen years àbó ti di pé ó ń rún lábẹ́ àbó ńlá ló ń dà nǹkan ara àbó ń ṣe nǹkan oṣù ló ti di ẹni tó ṣe wípé ìbáwí ẹ̀sìn ti ń bẹ fún tọ́lọ̀ wa wá ní kí ẹ̀mí rẹ̀ gùn tó fi lo sixty years láyé ó túmọ̀ sí pé ó kéré jù forty five years yóò ṣe àkáǹtì bó ṣe lo àwọn ọjọ́ yẹn yóò ṣe àkáǹtì bí ó ṣe lo àwọn ọjọ́ yẹn so jẹ́ pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ní tí ó ń bẹ nínú àwọn àhàdíìsì rẹ̀ anábì sọ ní ààyè kan sallallahu alayhi wa sallam ó ní la tazulu qadama abdin ẹsẹ̀ ẹrú ọlọ́wọ́n ọba kan ò ní yẹ̀ hatta yus'ala an arba'in tó bá di jọ́ ń gbé di alikiyama ẹsẹ̀ rẹ̀ ò àti tó bá béèrè nǹkan mẹ́rin lọ́wọ́ rẹ̀ an umrihi fima afnahu ọjọ́ ayé rẹ̀ ìgbésí ayé rẹ̀ bóò ló ṣe lò ó bó ló tán sí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ bóò ló ṣe lo ìgbésí ayé rẹ̀ àwọn iṣẹ́ wo ló ṣe kí ni nǹkan tí ó gbélé ayé rẹ̀ ṣe an umrihi kayf fima afnahu wa an ilmihi ma fa'ala fihi ìmọ̀ ẹ̀sìn tó mọ̀ kí ni tí ó múlò bẹ́ẹ̀ nísìsiyìí àṣejù kó yìí. ìmẹ̀sìn ẹ̀sìn là ń kọ́ akọ láàárọ̀ yìí àtúnkọ lálẹ́ à ń gbọ́n gbogbo ọgbà à ń lọ tẹ̀síìrù à ń lọ gbogbo nǹkan tí à ń kọ́ yìí kí la fi ṣe wọ́n béèrè torí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí evidence ló máa jẹ́ fún wa àbí kó jẹ́ nanabuwa muhammad sallallahu alaihi wasallam fi sọ pé wal qur'an hujjatun laka wa alayki anabi náà alqur'an torí yẹn sallallahu alaihi wasallam evidence ni fún ẹ àbí kó jẹ evidence against ẹ tó o bá lo tó ń bẹ nínú rẹ yóò jẹ́rìí bí ẹ tó o bá lo tó ń bẹ rẹ yóò jẹ alátakò rẹ tó bá di jọ gbé ní alkiyama so wọn béèrè ìmọ̀ tó ń kọ́ halkọ̀ tó ń lọ látijọ́ yìí kí ni nǹkan tó ṣe pẹ̀lú ẹ̀ abo kan ń gbọ́ lásán abo kan ń kà á lásán ẹlòmíì àfáà ni ó máa ń pẹ́ ẹ̀sìn ṣùgbọ́n ọ̀tọ̀ níbi tẹ́sìn tó wà ọ̀tọ̀ níbi tó ń wà tẹ́bá kóòtù hadisi kan ní gbogbo ẹ̀ láti kà ṣùgbọ́n nǹkan yẹn kò ń ṣe nǹkan tó ṣe pé múlò kò tán síbẹ̀ yẹn wọ́n ó béèrè lọ́wọ́ rẹ̀ kí ló ṣe pẹ̀lú ìmọ̀ rẹ̀ bákan náà wà á yìí min aina kasaba nítorí kójọ ń dúkìá bolo ti rí kójọ bolo ti rí kójọ wọ̀fíìmà ànfàkà ìgbà tó kójọ tán bolo tún náà sí ìkan ni pé bolo ti kó owó jọ ṣé ní nǹkan halal ni àbí nǹkan haram anabi sọlọ lọ àtúnjẹ ká mọ ọ̀rọ̀ kan ó ní yáàtì alẹ náà ti zamanu. لا يبالي المرء ما أخذ منه أمن حلال أم من حرام àsìkò kan ń bọ̀ tó ṣe pé ọmọ èèyàn ní bìkítà tó ti rí dúkìá rẹ̀ ṣé di aláàlí lòun ti rí kójọ ní àbí ti haram kò sí tó kàn kó ṣáà ti rí kójọ ní. kóun náà ṣáà ti lówó ni àwọn èèyàn ń lówó kémi náà ní. ó ti wá ní owó òun ó béèrè lọ tó bá rí jọ gbé ní alìkìyàmù bó ló ti rówó tí ó kójọ dúkìá tó kójọ bó ló ti rí ókè ó kójọ níbi tó da nǹkan aláàlí ló ti kójọ wọ̀fíìmà ànfàkọ́ bó ló náà sí ẹlòmí ó rówó kójọ ní aláàlí ṣùgbọ́n yóò náà síbi tí ọlọ́run ọba fẹ́ yóò jẹ́ ń bẹ́ yóò fáwọn fámìlì rẹ̀ jẹ yóò fáwọn mọ̀lẹ́bí jẹ àwọn aládùúgbò jẹ ń bẹ́ẹ̀ yóò fa àwọn ọ̀rẹ́ jẹ ńbẹ yóò yọ zaka ńbẹ yóò sì sọdá kọ ńbẹ yóò ṣàánú obìnrin opó obìnrin aláìní yóò ṣàánú gbogbo wọn àtọkùnrin aláìní yóò ṣàánú wọn ọmọ òrukàn yóò ṣàánú wọn irú èèyàn báyìí ń ṣe àásọ pé ó ná owó rẹ̀ sójú ọ̀nà ọlọ́run ọba ṣùgbọ́n ẹlòmí owó tó rí owó aláàlú ṣùgbọ́n bí nǹkan tó jẹ́ nǹkan haramu ni ó na sí yóò mutí yóò ṣe zina yóò fi promote àwọn olórí yóò fi promote àwọn tí wọ́n ń ṣẹbọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò na síbi nǹkan tí ọlọ́wọ́n bò nífẹ̀ẹ́ sí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ibi tó ná owó rẹ̀ sí. bákan náà wọ́n anjísìn yìí fíìmà abúlá ara tá a fún bọ́dì tá fún alọ́mọ ènìyàn ìgbà kan ni ò jẹ́ nǹkan kan ni wọ́n fi sáyé ló ń dàgbà ló ń dàgbà bó ṣe ń dàgbà yẹn bo ló ń ná ara rẹ̀ sí bo ló ń dogó sí eléyìí anabiwa muhammad sallallahu alaihi wa sallam ní èyí oníṣòrí ibú níwájú ọlọ́run ọba tó bá di jọ́ǹgbé ní alìkìyàmà àfi kó ṣe wípé wọ́n béèrè nǹkan mẹ́rin yìí lọ́wọ́ rẹ̀ yóò wá fèyí. nínú hadith mi anabi sallallahu alaihi wa sallam ní alimamu Tirmidhi náà ló gbélé wa wọ́n ní la tazulu qadama abdin hatta yus'ala an umrihi fima afnah ọmọ ènìyàn ṣẹlẹ̀ oníyẹ̀gẹ̀rẹ̀ tó bá dijọ́ ń gbé ní alkiyama àfi kan béèrè àsìkò ọjọ́ ayé rẹ̀ tá à ń pè ní táìmù tó ń lò kí ló wa an ilmihi fima amila fi ìmọ̀ tó mọ̀ gbogbo ẹ̀kọ́ tó kọ́ wáàsí tó gbọ́ kí ló ṣe pẹ̀lú ẹ̀ wọ àmàlì min ẹnà tasaba wọ fi máa ń fọkà bolo ti rówó orí níbi àláàlì bolo wá náà sí wọ àǹjísìmì yìí fi abúlá ara rẹ̀ bolo náà sí. bákan náà nàbẹ̀wá muhammad sallallahu alaihi wa sallam sọ nínú hadith tí alhakim gbà wá bákan náà lè hakì anabi sallallahu alaihi wasallam ní ìtẹ́ni khamsan qabla khamsi anabi ní sallallahu alaihi wasallam tètè seize opportunity nǹkan márùn kí nǹkan márùn kan tó dé hayataka qabla mautik anabi ní ìṣẹ̀ni ayé rẹ̀ lò ó bó ṣe yẹ kó lò ó ikú tó dé wasihataka qabla saqamik ìgbà tó bá lálàáfíà. tètè lò ó bó ṣe yẹ kó lò ó ṣíwájú káàárẹ̀ tó dé ọ̀fàrà àgọ̀kan kọ́bìlẹ̀ ṣòwòlẹ̀ ìgbà tó fírì lò ó síbi tó dá ṣíwájú kó tó bízì haramik ìgbà tó ń bẹ lọ́dọ̀ tó ṣì lẹ́gùn lò ó síbi tó dá ṣíwájú kógbó tó dé wàgínáka kọ́bìlẹ̀ fọ́kìrìkì ìgbà tí nǹkan dùn fún ẹ tó lówó lọ́wọ́ lò ó síbi tó dáa síwájú kí ó ṣì tó dé wọ́n àti lánàá nàbíwá Muhammad sallallahu alaihi wasallam tó ṣe fún wa yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ó ní í ṣe pẹ̀lú àsìkò wa náà ni níṣìyẹn lòmíì ó lówó lọ́wọ́ tó ṣe yí pé kò lówó rẹ̀ síbi tó yẹ kó lò sígbà tó ní òun ló máa sọ pé ah ní nǹkan bíi eighties nineties nígbà tí owó ń bẹ ọkọ̀ mẹ́wàá mo ní iye ilé báyìí mo kọ́ ó lè jẹ́ pé ẹni tó ń fẹsẹ̀ gbá swíìtì káàkiri ń sè ìgbà tó o ní ọkọ̀ mẹ́wàá ìgbà tó o kọ́lé mẹ́wàá ìgbà tó o ní àwọn properties kí ló ṣe pẹ̀lú àwọn properties yìí tètè lò ó síbi tó ṣe wípé o ti rójú rí ọlọ́run ọba ṣíwájú kí àsìkò tó tó tó ṣe yí pé o lè má ní mọ́ torí pé kò sí garanti ẹni tó lówó láàrin wa kò ń ṣe mímọ ṣe rẹ̀ kò ń ṣe pé torí wípé ó gbọ́n ju gbogbo àwọn yòókù lọ́kọ́ ṣùgbọ́n ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala òun lẹni tí máa fún ẹni tó bá ń bẹ ń lérò ń balẹ̀ láti fún pa tó bá ṣe pé bí èèyàn ṣe gbọ́n sílẹ̀ èèyàn ṣe máa lówó sí i àwọn tí wọ́n gbọ́n jù àwọn lè yẹ kí wọ́n ní ọrọ̀ jù ṣùgbọ́n lónìí àwa náà mọ̀ pé àmọ́yẹ ni tó ní dọ́kítọ́rẹ́tì tó ń ṣiṣẹ́ lábẹ́ ẹni tí ò lè fi orí ìgò kan ó tí ó mọ̀ nǹkan kan òun ló dẹ̀ mọ kọ̀ǹtró rẹ̀ ọ̀dọ́ ẹ̀ yóò sọ mí ti gbogbo cvs tó túmọ̀ sí pé ọ̀rọ̀ yìí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala máa fún ẹni tó bá ń bẹ ní èròǹgbà ẹ̀ láti fún wọ́n tó bá bá rẹ ní pòsíṣàn yìí àsìkò yẹn lòó síbi tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala jẹ ntọ́lọ́wọ́ bá fẹ́ mu ntọ́lọ́wọ́ bá fẹ́ wọ ntọ́lọ́wọ́ bá fẹ́ ná owó rẹ bọ́lọ́wọ́ bá ṣe fẹ́ kó ná bákan náà owó yẹn fi de nǹkan mọ́lẹ̀ tó ṣe wípé yóò jẹ́ nǹkan tí ó last longer torí wípé owó lè tán ọ̀rọ̀ lè tán sọlánàbíwá Muhammad sallallahu alaihi wa sallam fi sọ wípé wàgínà kakọ́bla fakiriki gbà tó bá rọrọ̀ máa fi sẹ́mi máa ní lẹ́mi pé ó lè má máa rí báyìí lọ́wọ́ kó tó di pé ìdàkejì ẹ dé èyí tí ọlọ́run fún ẹ yẹn lò ó síbi tí ọlọ́run fẹ́. bákan náà shababak kọ́bla aramik ẹni tí ó pèrè ẹ lọ́dọ̀ tó ń sọ pé kò sí ikú lójú torí kó ń ṣìjọ́dọ̀ òun léegun ókè. Okay kò sí ikú lójú rẹ bó ṣe ń sọ ṣùgbọ́n egun tó ní ẹ̀ lò ó síbi tọ́nà ń fẹ́ fi ṣe àwọn iṣẹ́ olóore kírun gbàwẹ̀ ṣe àwọn iṣẹ́ pẹ́pẹ́ fúrú lo àwọn àsìkò rẹ síbi tọ́nà ń fẹ́ torí pé tó bá yá tí ogbó bá padà dé èyàn ò ní lè ṣe àwọn iṣẹ́ ìjọsìn yẹn mọ́ èyàn ò ní lè ṣe àwọn iṣẹ́ ìjọsìn yẹn mọ́ ìjọsìn tí ọ̀dọ́ lè ṣe pẹ̀lú egun tó ń bẹ lára àgbàlagbà ò lè ṣe ìkànnì àwọn sàábì anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam a máa fi gbogbo ojúmọ́ gbàwẹ̀ ànábì wa gbọ́ ànábì wa pè wípé mo gbọ́ báyìí báyìí báyìí báyìí ó ní bẹ́ẹ̀ ni ànábì sallallahu alayhi wa sallam wa advice ẹ̀ tí àwẹ̀ rẹ̀ kù máa gbà báyìí ó ní lágbára jù bẹ́ẹ̀ lọ máa gbà báyìí ó sì ní lágbára jù bẹ́ẹ̀ lọ máa gbà báyìí ìgbà tó yá àníṣọ lásán wá sọ fún pé máa gba ọjọ́ kan máa gba ọjọ́ kan that is ìdajì ọdún ní ẹ̀ máa gba ọ̀ẹ̀ ó wo kó ń ṣì lágbára kọjá yìí òun lè gbà jù bẹ́ẹ̀ lọ àníṣọ lásán mi kò sáwẹ̀ tó tún dáa eléyìí lọ sábẹ́ yìí ńgbà tó padà wá dàgbà ó wá ń wíṣì pé kóun ti gba nàṣíhà tánàbì fóun torí pé kò lè kọ̀ntínú nǹkan yẹn náà mọ́ ògbó ti dé sókílà fẹ́ lòun bí eléyìí òun ni pé reality ni wípé bá a ṣe ní egun lọ́dọ̀ọ́ egun yẹn ò lè kọ̀ntínú bẹ́ẹ̀ bí a ṣe ń dàgbà sí i legungun ó máa wíìkì sí i gẹ́gẹ́ bí ti ọlọ́wọ́ subhanahu wa ta'ala sọ sọ wàmánu amiru na kìsùfìl ẹni tá a bá ní kẹ́mi rẹ̀ gùn ìjẹ́dá rẹ̀ ó máa ṣe kí ni yóò máa dínkù ni ṣùgbọ́n ẹni tí ó ń darúgbó lọ síbi nǹkan tó ṣe wípé ó dà ìtọ́lọ̀ ń fẹ́ oríire lílé yìí so bákan náà anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ó ní hayataka qabla mautik ìṣẹ̀mí rẹ̀ ṣíwájú kíkú tó dé torí pé àní máa bẹ lọ́gbére ìkanú àwọn ẹni ṣíwájú alhassan albasri rahimahullahu ta'ala ó ní ibn adam ìrẹ́ ọmọ ànábì adama innama anta ayyamu ọjọ́ lásán ló jẹ́ tọ́mání lágbájá ọmọ lágbájá lágbájá ọmọ lágbájá tán ń pariwo ọjọ́ ni days ni ó ní ìdàdá àbáyẹ́wọ́mú tọ́jọ́ kan bá ti lọ nínú ìgbésí ayé rẹ̀ dá àbàbà àdùk páàtì ẹ̀ náà ti lọ nìyẹn páàtì ẹ̀ ti lọ so ẹni tó ṣe pé ó ń dàgbà sí ó ń dínkù sí náà ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ti akà fúnra wa ṣùgbọ́jọ́ orí wa ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ ni ẹ̀mí wa ń kúrú sí ó wá kun tí ọlọ́wọ́n bá ti lé ń kálukú lò so anabiwa muhammad sallallahu alaihi wa sallam ni wa hayatak qabla mautik ìgbésí ayé rẹ̀ ìṣẹ̀mí rẹ̀ ìgbà tó ń gbáyé lò ó síbi tọ́lọ̀ ń fẹ́ ikú lè dé at any time so ọ̀rọ̀ wípé mo lówó lọ́wọ́ mo ń jẹun tó da kọ́nikú ẹlòmíì lówó lọ́wọ́ ọmọ olówó ni ẹ̀mí rẹ̀ ò dẹ̀gùn bó ti lówó tó náà pẹ̀lú bó ń jẹ gbogbo ń tó da tó ẹ̀mí ògùn ẹlòmíì dẹ̀ ní ó ti ya wèrè ó ti lé twenty years nísìnyí tó ń rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ káàkiri àdúgbò lẹ́yìn kó ya wèrè yẹn kò sọ yí pé orí ń fọ́hun àbí eh, ẹ̀yìn tó ń jẹ òdẹ̀yìn tó bá rí ní òun jẹ ó dẹ̀ rìn káàkiri bẹ́ẹ̀ for the past twenty thirty years kò rí nǹkan yìí jẹ ọlọ́dẹ̀ sì ní kí ó sì máa bẹ bẹ́ẹ̀ lẹ́lòmí ó ṣàárẹ̀ wọ́n sọ fún páàrẹ̀ tó ń ṣe yìí á kò lè yé láàrin bí ọjọ́ bíi mélòó kan yóò jáde láyé tọ́lọ̀mbá lásìkò rẹ̀ tó yóò ṣe kí ni yóò live long gan oníkanú àwọn scientists àwọn physicists tó kú bí ọdún mélòó kan sẹ́yìn lára àwọn tí ò gbádùn ní ìròyìn kò gbádùn lára náà so ó ní àrùn kan tó ṣe látìgbà tó ti wà níbi ọmọ twenty something years àwa sọ fún un wípé kò lè ju bí oṣù mélòó kan lọ tí ẹ jáde láyé ẹni tá à ń sọ ibi ọdún bíi mẹ́ta ọ mẹ́rin sẹ́yìn ló ẹ̀ṣẹ̀ jáde láyé ní at the age of seventy something ló padà jáde láyé ní àwọn yẹn náà wà pẹ̀lú ẹ̀ títí di èdè tá a sọ ilé wa jáde láyé ní lára àwọn tí ò gbọ́lọ́ ń gbọ́ ni ṣùgbọ́n àwọn doctors tán ṣe tẹ́sì fún gbà yẹn wọ́n ní kò lè lo bí ju bí ọjọ́ mélòó kan lọ tí è jáde bí oṣù kan àbí kankan bẹ́ẹ̀ lẹ́lòmíì wọ́n sọ wípé kó ṣe tẹ́sì gbogbo tẹ́sì ni ó ṣe wọ́n everything wà òkè wọ́n ṣe kidney test wọ́n ṣe liver test wọ́n ṣe eléyìí test gbogbo test náà ṣe wọ́n ló wà òkè tọ́lọ̀ bá ní àsìkò rẹ̀ tó kò sẹ́ni tó lè sọ pé kí ni kó má lọ àsìkò ẹ̀ tó náà yìí àwọn doctors máa sọ pé ah gbogbo test tá a ṣe fún everything wà okay everything wà okay ṣùgbọ́n ìdájá ajaluhum fala yastakhiruna sa'atan wala yastaqdimun tí àsìkò yín kálukú bá ti tó ìṣẹ́jú kan ò lè lékún bẹ́ẹ̀ ni kò lè dínkù torí náà kò sẹ́ni tó mọ àsìkò tí òun ó jáde láyé torí náà ìtọ́lọ̀ fẹ́ ká ṣe ẹ̀jẹ̀ ká ṣe ká lo ìgbà tá à ń ṣẹ̀ níyìí ká fi súnmọ́ lọ́wọ́ ọba torí pé ikú lè dé ní anytime. bákan náà sihata kakọ́bla sakomic ìgbà tí yẹn lálàáfíà kí yẹn ń lò ó kí yẹn ń síwájú kí ààrẹ tó dé sọlọ ní àlàáfíà rẹ ibi àwọn nǹkan tí ò bá ẹ̀sìn ló máa ń lò sí bí àwọn ń ṣe rán dandan káàkiri à ń jó káàkiri ibi tí àwọn ẹgbẹ́ rẹ̀ wà láti yan náfìlà ibi tí àwọn ẹgbẹ́ rẹ̀ wà tó ṣe wípé wọ́n ti ń gbọ́ wá sí òun ó máa ṣe náà dandan káàkiri yóò wo pé kí ni àsìkò tó wà yìí àsìkò gbádùn àsìkò gbádùn ni tó wá yá ààrẹ lè dé ìgbà ìlú náà máa wíṣì pé kóun náà dẹ̀ ti ṣe tọ́lọ́run lọ subhanahu wa ta'ala so ẹni tó ń lo àsìkò rẹ̀ dáadáa nígbà tí ó lálàáfíà tó bá di pé ẹni yìí ò padà lálàáfíà mọ́ iṣẹ́ dáadáa tó ń ṣe wọ́n sì máa kọ́ fún wọ́n máa kọ́ kalẹ̀ fún anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní ìlà mẹ́rìndọ̀lá abdu awsafa tí ẹrú bá fi lè ṣàárẹ̀ abó ṣe ìrìn àjò kutiba lahu mithlu ma ya'malu sahihan muqima irú iṣẹ́ tí máa ṣe nígbà tí ó lálàáfíà láwọn iṣẹ́ náfìlà wọ́n máa kọ́ kalẹ̀ fún kódà àwọn iṣẹ́ ọ̀ràn ẹ̀yàn tó ṣe wípé ó ní bó ṣe máa ń ṣe nígbà tí egun wà tí ò lè ṣe bẹ́ẹ̀ máa ń sìn wọ́n sì máa kọ́ kalẹ̀ fún ẹlòmíì ó ti bí wípé ó dàgbà àbí àárẹ̀ kan ṣe làákàyè rẹ̀ ó ti lọ lè kírun mọ́ kò lè gbàwẹ̀ mọ́ wọ́n sì máa kọ́ kalẹ̀ fún kó ń kírun náà ni ìwọ̀n ọ̀ràn yẹn yẹn wọ́n máa kọ́ kalẹ̀ fún torí pé ńgbà tí ó lálàáfíà ó lo àlàáfíà rẹ̀ síbi ntí ọlọ́run ọba fẹ́ bẹ́ẹ̀ náà lẹni tó ṣe wípé ó bá ṣe ìrìn àjò náà àwọn náfìlà téèyàn máa ń ṣe tí ò lè ṣe mọ́ látara kó ń bẹ lórí ìrìn àjò wọ́n á máa kọ́ kalẹ̀ fún un so eléyìí wá sí ńlá ni látọ̀dọ̀ ànábì muhammad sallallahu alaihi wa sallam lórí bá a ṣe ń lo ìṣẹ̀yìn wa bá a ṣe ń lo ìgbà àlàáfíà wa bá a ṣe ń lo ìgbà tá a fúrì bá a ṣe ń lo ìgbọ̀dọ̀ wa gbogbo eléyìí tá a kà kalẹ̀ yìí abẹ́ àsìkò wa náà ló wà so gẹ́gẹ́ bí tí a sọ fún wa wọ́n ní tọ́píìkì ni the importance of time in the life of a Muslim pàtàkì àsìkò nínú ìgbésí ayé mùsùlùmí àsìkò àlàáfíà àsìkò ìṣẹ̀mí àsìkò ìgbàdéyàn ní bákan náà àsìkò ìgbàdéyàn ń bẹ láyé àsìkò ọ̀dọ́ gbogbo àwọn àsìkò yìí ẹ̀ntì agbọ́dọ̀ lò dáadáa ni a gbọ́dọ̀ fi wọ́n ráre a gbọ́dọ̀ lò wọ́n lòkulò a gbọ́dọ̀ lò wọ́n síbi tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ò fẹ́ eléyìí òun ni etí ọlọ́run subhanahu wa ta'ala tí ó fẹ́ fún wa ká lọ àsìkò wa dáadáa ọlọ́run ọba subhanahu wa ta'ala tó kọ́ wa ní ẹ̀kọ́ ọlọ́run ọba ń sọ fún wa ní wàlá taqfu ma laysa laka bihi ilm inna as-sam'a wal-basara wal-fu'ada kullu ulaika kana anhu mas'ula ọlọ́run látara gbólóhùn kọfà yẹkfù yẹn ìtàbà kéèyàn tẹ̀lé nǹkan wàlá tẹkfù máa lé ìsàlákà bíi ilm in tó o bá máa ń pa rẹ̀ má máa sọ má máa tẹ̀lé má nígbàgbọ́ nípa nǹkan tó ṣe wípé kò dẹ lójú information tó kọ̀nfàmù má gbé má spread rẹ̀ wàlá tẹkfù máa lé ìsàlákà bíi ilm ìtò bá máa ń pa rẹ̀ mọ́mu ní àjì ọkàn rẹ̀ mọ́mu ní tó fi ṣiṣẹ́ ẹ̀sìn wa nìyẹn wọ́n ṣe gbogbo táwọn èèyàn sọ náà ló máa bá wọn gbé ló máa sọ wọ́n ní wọ́n pé wọ́n ní kíní kan ṣe kíní kan àdéhùn lọ́wọ́ ní padà gbọ́ pé nǹkan yẹn ní ìtò wà fọ́ọ̀sì ni òtúrù ẹ̀ṣẹ̀ rẹ̀ ó máa bẹ lórí èèyàn èèyàn ti lo àsìkò èèyàn fún tí ò yẹ kéèyàn lò fún torí pé àsìkò tí èèyàn fi gbé false information yẹn ọlọ́run ọbọ̀ ṣèṣì ròyìn lórí rẹ̀ àsìkò téèyàn fi jì ọkàn false information ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò ṣèṣì ròyìn lórí rẹ̀ wala taqfu ma laysa laka bihi ilm ọlọ́run ọba ní má tẹ̀lé ìtò mọ̀ ń pa rẹ̀ má bà á gbọ́ má bá wọn gbé má fi ṣiṣẹ́ inna sam'a torí pé kí ni etí ìgbọ́ wal ìrìnà wàlfọ́àdà àti ọkàn kúlù ọ̀la ìkà kàánà àmúmọ̀sùlà gbogbo ẹ̀ la máa béèrè lọ́wọ́ yín bó lẹ lù ú nítorí ẹ ọkàn ẹ̀ sọ́kàn bákan náà èyí tí fi ojú rẹ wò gbogbo eléyìí sin adé àsìkò wa náà adé àsìkò wa àsìkò kan là á lò là á fi máa nǹkan yìí là á fi máa wò àsìkò kan là á lò. làá fi máa spreadi rẹ̀ àsìkò kan làá lò làá fi gbé sọ́kàn ẹni tó wá mọ̀ wípé àsìkò pàtàkì nínú ìgbésí ayé òun kò ní gbé sọ́kàn nǹkan tó ṣe wípé ó rọrùn kò ní máa wo nǹkan tí ọlọ́run ọba ò fẹ́ kò ní máa tẹ́tí sí nǹkan tí ọlọ́run ọba ò fẹ́ torí pé mọ̀ pé gbogbo nǹkan yìí abẹ́ àsìkò òun ló wà ọlọ́run ó dẹ̀ lọ́wọ́ òun bóun lòun ṣe lo àwọn tóun fún un ní gbogbo àwọn nǹkan yìí so eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì tó kí amúdání ẹni tó bá fi lè lọ àsìkò rẹ̀ kò kó lò ó irú ẹni bẹ́ẹ̀ kò ní kábàámọ̀ tó bá jọ ń gbé di àkíyàmá so a fi àsìkò wa a máa lò ó láti lè máa fi gbọ́ nǹkan tí ọlọ́run ọba fẹ́ ká máa fi gbọ́ wá sí ká lò ó láti lè máa fi ka Al-Qur'an ká lò ó láti lè máa fi kọ́ ìmọ̀ ẹ̀sìn eléyìí nǹkan dáadáa ni níṣẹ́ ẹlòmí yóò gbìyànjú Ramadan láwa yìí yóò gbìyànjú àti parí àmọ́yé alukur'an ni ó kà lákàtúnkà ẹlòmí yóò máa lọ wá sí kan sí kejì láti lè jẹ́ kí ìmáyò kó lékún bẹ́ẹ̀ ni ẹlòmí yóò máa ka tírà láti lè fi máa ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ gbogbo ń tí à ń lo àsìkò yìí fún nǹkan dáadáa ni. bẹ́ẹ̀ ni ẹlòmíì yóò lò ó láti lè máa fi ṣe ìtọrẹ àánú yóò máa ṣe sọ́dákọ̀ fún àwọn èèyàn bákan náà yóò yọ zaka owó rẹ̀ yóò fi bọ́ àwọn aláìní yóò fi ṣàánú àwọn ọmọ òrukàn yóò lò ó fún nǹkan báyìí ẹlòmíì yóò lò láti lọ fi ṣe ọmọra àwọn míì ti ń bẹ ní ọmọra ń sìn tí wọ́n ti lọ ṣe bẹ́ẹ̀ lómi ó rẹ̀ ṣe wà ń bẹ̀ yẹn lẹ́yìn ìgbà tó bá parí ọmọ rẹ̀ títí di ìgbẹ̀yìn Ramadan nìyẹn àwọn ẹlòmí náà ní intention páwọn afẹ́ lọ tí ò bá kí ń ṣe gbogbo àwọn rògbòdìyàn tó ń lọ níbi ìlú ìsìlọ́wọ́nsì ó ní ò tí jẹ́ kí àwọn ẹlòmí kálánfààní àti lọ so wọ́n fi àsìkò wọn lẹ̀ láti lọ fi sin lọ́hùn a lè fẹni tí ó fi àsìkò lẹ̀ láti sin lọ́hùn láti gbọ́wọ́ àfi láti máa kàmẹ́sì ká fi wẹ́ni tó ṣe wípé àsìkò rẹ̀ òun ra láàyè bóyá ó fi ń wo bọ́ọ̀lù bóyá ó fi ń wo òkúwò kódà ẹlòmíì yóò máa fi àsìkò rẹ̀ tẹ mọ́nú rọ̀mọ́dán yìí yóò máa fi wo blue ìwòkúwò ni máa wo nu rọ̀mọ́dán táwa yìí haramu ni outside Ramadan bọ́ọ̀ wá tún nínú Ramadan ẹlòmí ó lo àsìkò fún kẹ ṣùgbọ́n ní àwọn mọ̀ pé ìwọ̀n àkáǹtì fún gbogbo seconds téèyàn bá lò èyàn ò ní wéṣì àsìkò rẹ̀ èyàn ní wéṣì àsìkò rẹ̀ so torí wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni wọ́n bè lọ wa bó o la ṣe wò ó gẹ́gẹ́ bí tí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ fún wa so ká lo àsìkò wa láti lè fi sin lọ́wọ́ ká lo àsìkò wa láti lè fi lékún ní dáadáa àsìkò wa a lè lò ó fáwọn nǹkan tí ó kì í ṣe nǹkan ẹ̀ṣẹ̀ à ń jòkó pẹ̀lú fámìlì wa àjọ ń dámọ̀ràn ní nǹkan tí ò sí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe pé àwọn nǹkan ẹ̀ṣẹ̀ làá mọ̀ lo àsìkò wa fún eléyìí ẹni tí ó mọ pàtàkì àsìkò ni bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bá ṣe ní Al-Hasan Basri sọ fún wa lẹ́ẹ̀kan pé abuna Adam innama anta ayyam ìrẹ́ ọmọ ànábì Adam ọjọ́ tó ń lọ lórí ẹ̀ yìí o ìwọ náà ni òun dogbó bọ̀ díẹ̀díẹ̀ ìwọ ló ń tán bọ̀ díẹ̀díẹ̀ ìdàbà àbàyẹ̀wò mú dáàbà bàbà tọ́jọ́ kan bá ti lọ apá kan rẹ̀ náà ti lọ nìyẹn tó pé ẹlòmíì yóò lòun ṣe bá dé e ìpé òun pé sixty òun ṣe bá dé ipò ń pé seventy òun ṣe bá dé ipò ń pé fifty bá dé ìkọ́ ló kan èèyàn súnmọ́ sàárè sí ni ó yẹ kó lékún ní iṣẹ́ olóore sí ni òun ṣe wípé káwá pagbo ọtí ká máa mutí káwọn èèyàn máa mutí sí wa lọ́rùn káwọn èèyàn máa dálẹ̀ sí wa lọ́rùn ká máa dẹ́ṣẹ̀ sí wa lọ́rùn àásùn pé torí pé kí ni àti pé fifty àti pé sixty àpé seventy tánàbí rẹ̀ ń sọ fún wa pé àmàrò ummati bayna sittin wa sab'in wa aqalluhum man yajuzu dhalik ìṣẹ̀lẹ̀ àwọn ìjọ mi láàrin sixty sí seventy díẹ̀ ni yóò kọjá seventy yẹn díẹ̀ ni yóò kọjá sí báwọn náà bá dáwọ́ àárín pé bó ṣe rí náà nìyẹn sọ àwọn díẹ̀ ló kọjá àwọn míì wọn tó sixty yẹn ṣùgbọ́n on the average bó ṣe máa rí yìí so ìgbà tó yẹ kí èèyàn máa súnmọ́ Ọlọ́run ọba sí ìgbà yẹn lèèyàn wá mú jó ó bẹ̀rẹ̀ sí ní jó bẹ̀rẹ̀ sí ní mutí bí ẹni tí ó máa bẹ lọ gbére bẹ́ẹ̀ ni tí àwa náà mọ̀ ní pé kò sẹ́ni tí ó máa bẹ lọ gbére tó bá ṣe pé èèyàn kan máa bẹ lọ gbére ni ẹni tó yẹ kó máa bẹ lọ gbére ni anábìwá Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́hún ni ẹni tí Ọlọ́run fi nífẹ̀ẹ́ sí jùlọ ní gbogbo ọmọ ènìyàn ṣùgbọ́n ọdún mélòó lànà bí lò láyé jàmá sixty three péré ló lò bá ṣe wà ń jòkó ìsìn àti ẹni tó ti kọjá sixty three nínú wa bí tó ti kọjá ẹ̀ sẹ́yìn sẹ́yìn alẹ́ ìlú ẹ̀ṣẹ̀ pé sixty three ẹni tọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ sí jùlọ ní ọmọ ènìyàn sixty three péré ló lò ẹni tó tún tẹ̀lé khalifa tó tẹ̀lé abubakar radiyallahu anhu sixty three lòun náà lò ọdún mẹ́ta ló ń bẹ láàrin òun àtẹnẹ́tọ̀ ọba asálàm bíi ọdún mẹ́ta kúròsó bíi ọdún mẹ́ta. rúbọ̀ ọ̀rọ̀dẹ̀ aláwọ̀ ayé òun náà ló sixty three lòun náà lò. ọdún tó ń bẹ láàrin òun àti anábì sọ́tọ̀ ọlọ́run àlẹ́ ìwọ̀sálàm nǹkan tó ń súnmọ́ bíi ọdún méjìlá sí mẹ́tàlá ni. láàrin òun àtàbú bákírì bíi nǹkan bíi ọdún mẹ́wàá ló ń bẹ láàrin wọn. so káwá wo àwọn tán dáa jùlọ nínú àwọn tó ń dáa jùlọ ní ogúnmọ̀ yìí ó túmọ̀ sí pé tá a bá ní àǹfààní àti lo àsìkò tó pọ̀ kò yẹ ká wéṣì e. kò ní ṣe pé mímọ̀ ṣe wa kò ń ṣe agbára wa so kéèyàn wo pé àyàn kan jáde láyé nìkẹ́ á ah, bí a torí pé kò lówó lọ́wọ́ bí a torí pé ọlọ́run kò nífẹ̀ẹ́ rẹ̀ àfi bóyá torí bóyá torí ẹ̀ eh, ẹ̀ eh. ìjọ tí kálukú jáde láyé ọlọ́run ọba ti kọ́ ó ń bẹ nínú àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam ẹ̀dẹ́ tó lò láyé ò ju thirty six lọ thirty seven àwọn ní Mu'adh bin Jabal radiyallahu anhu bó ṣe lórúkọ tó gbogbo tó lò láàrin thirty six thirty seven lára àwọn tó sì fi da jùlọ fún àwọn mùsùlùmí nìyí so tí a bá ń rí i pé ẹ̀mí wa ń gùn kò ṣe bí màá ṣe wá o ṣùgbọ́n kéèyàn jẹ́ni tẹ́bi rẹ̀ gùn tó ẹ pé inú ẹ̀ṣẹ̀lẹ̀ mí ẹ̀ tún wá gùn sí ẹlòmíín sí ó ti lé sẹ́wùtì ó sì ka tẹ́tẹ́ káàkiri púùlù ló ń ta káàkiri ó sì ń ṣẹbọ káàkiri kò ronú pìwàdà kó tiẹ̀ wò wípé ìjọ kan lòun ó jáde láyé tóun bá dẹ̀ ti jáde láyé ó ti tán lẹ́yìn yẹn. ìtókù ni pé àwọn nǹkan tí Ànábì sallallahu alaihi bèèrè lọ́wọ́ rẹ̀ bó ló ṣe lo ìṣẹ̀mí rẹ̀ bó ló parí ìṣẹ̀mí rẹ̀ sí ọ̀dọ́ rẹ̀ ló ṣe lo àwọn nǹkan tí wọ́n máa bèèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn owó tó ní bó náà sí gbogbo tó ń gbọ́ tí ó ń nù ní so ọjọ́ ayé wa bá a ṣe ń ka ẹni èjì ẹ̀ta ẹ̀rin ìsílà kó jẹ́ nǹkan tí ó jẹ́ pọ́ọ̀sì fún wa àbí kó jẹ́ máínọ́ọ̀sì so nílà aká ìlẹ́ni tó ṣe pé yóò jẹ́ kí ọjọ́ ayé òun jẹ́ pọ́ọ̀sì fóun tọ́lọ́n bá tún wá ní kẹ́ni yẹn gún kéèyàn wá ṣe kí ni kó tún wá jẹ́ pé kò rí àsìkò yẹn lò bó ṣe yẹ kó lò ẹ̀nàbísọ̀ ọlá àtàwọn ìgbésọ̀ wípé kọ̀dá àbàrọ̀ lọ́hùn ìlà ìmúrin akhara ajalahu ọlọ́run ọba ti excuse tó ẹni tí ọlọ́run ọba ní kẹ́ni rẹ̀ gùn hátà balaba òsì tì í tọ́nà òbí ní kó pé sixty years láyé kí ló ń fẹ́ kọ́lọ̀ ń ṣe fún un ọlọ́run fún ní excuse tó torí náà jọba ayé wa ẹ jẹ́ kí á lò ó bó ṣe ẹ̀ka lò ó ẹ jẹ́ ká síbi tí ọlọ́run ọba fẹ́ ká má lò síbi ìranù ká má lò síbi à ń ta tẹ́tẹ́ ká má lò síbi à ń ṣe zìnà ká má lò síbi à ń mutí ká má lò síbi à ń ta tẹ́tẹ́ ká má lò síbi à ń gba ìbá ẹlòmíà nítorí bóun náà ṣàfẹ́ lówó kò sí tí ò lè ṣe ní bísínẹ́sì kò sí nǹkan tí ò lè ṣe láti rí owó bó ṣe kó pààyàn ni bó ṣe kó borí èèyàn ṣògùn owó ni kó fi ẹ̀dọ̀ èèyàn ṣògùn owó gbogbo tó bá lè mú lówó ó ṣe náà ti ṣe ṣùgbọ́n kò mọ̀ pé ayé lòun days lòun anytime lọ́lọ́wọ́n bá lè gbẹ̀mí o ẹlòmíì ó ṣe gbogbo àwọn nǹkan ẹ̀rọ àníwọ̀kọ́ ló lò ó ò ní lò ó ó kàn bá tàwọn èèyàn kan jẹ́ tó fi wu ẹ̀ṣẹ̀ sọ́run ara rẹ̀ ṣùgbọ́n òun kan fúnni ò ní gbádùn nǹkan tó torí ẹ̀ bá tàwọn èèyàn jẹ́ sọdọ́ jẹ́ pé a máa rántí ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala kádẹ máa rántí ń tàn torí ẹ̀ bẹ lórí ilé ayé ìpè tí ọlọ́run fẹ́ ká wá ṣe òun náà ní ká wá sìn ká sìn ká ṣe tó ní ká ṣe ká jìnà sí nǹkan tó ní ká jìnà sí eléyìí tí ọlọ́run wa subhanahu wa ta'ala tí ó fẹ́ lọ́dọ̀ wa torí àsìkò àádágbó bíbà yìí abẹ́lọ́run wa subhanahu wa ta'ala ìwọ̀n bá tá a bára wa sọ yìí náà ọlọ́run bá kó jẹ́ kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kọlọ́ọ̀bá kí ó ṣe àmójúkúrò kùdẹ̀kùdẹ̀ wa kó tọ́ wa sọ́nà kí ọlọ́ọ̀bá kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ subhanaka lahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa wa rahmatullahi wa barakatuh. àdúgbò fún ọlọ́run àkí àwọn òṣèré iṣẹ́ wa ta'ala ọlọ́jọ́ kí a rí pẹ̀lú ìdáadá ẹ̀hùn tí a fi bára sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ iná tó ṣe pàtàkì ní tó pé àsìkò ó ṣe pàtàkì ní ìgbésí ayé àwa mùsùlùmí tó kú gbogbo kan tí a bá ṣe láwọn àsìkò yẹn kò náà ní lọ́ba subhanahu wa ta'ala tó máa bèèrè lọ́wọ́ wa ẹ̀rí àná ti lọ ààrẹ rí àná mọ́ ìnílà wàyí náà tó bá yá náà ìní náà máa di àná ẹ̀rí ìwà kọ ọ̀la ọlọ́ọ̀bá ló wá mẹ́rin tí ó máa di ọ̀la èyí tá a ti ṣe lánàá ìbọ̀lá fẹ́ ṣe àkáǹtì ẹ̀sìn èyí tá a wá ń ṣe léyìn náà ìtàlẹ̀ òtí ìṣù tá a ti rò bí a máa dọ̀la ìbọ̀lá rí abẹ́ ṣe àkáǹtì abẹ́lọ́wọ́ sùnmáyé wọ́tàlá lè jẹ́ kí apẹ́ lórí dáadáa gbogbo tá a bá ṣe náà kọ́nà kó gbà ní ìjọsìn fún wa ìkọ̀kọ̀ wa iṣẹ́ ọ̀la tó bá di ní ọjọ́ sátọ̀dé jẹ́ kí a pàdé ọba jùlọ nígbà ní aago márùn jẹ́ kí a pàdé wọn ní ibi kọlọ̀bà sùgbọ́n wọn dára kí ó fún wọn nìkọ̀kan wa. ẹ kí a tún lọ àwọn ìbéèrè kan wà níbi tí àwọn èèyàn béèrè alákọ̀ọ́kọ́ nínú ìbéèrè náà ni pé wọ́n ní ẹ ṣe pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ àwa wò ẹ̀ wá náwó yẹn sí ojú ọ̀nà àdáyé wọ́n ní ìwé eléyìí kí ẹ bá wa nífẹ̀ẹ́. Nam alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa baaki. Nam a ní ìdáhùn sí ìbéèrè tí oníbéèrè béèrè ẹni tí ó ń kó jọ lọ́nà haram tó bá ń na sí ọ̀nà halal kò lè yí ládàá rẹ̀ kò lè yí ládàá rẹ̀ torí pé inna Allah tayyibun la yaqbalu illa tayyiba ọlọ́wọ́ ọba ọba tí ó mọ́ ni kò dẹ̀ nígbà kankan àyàfi tó bá mọ́ tó ṣe léwọ̀ fún láti kó owó jọ kó ọ̀rọ̀ jọ lọ́nà haram so ó wá kó owó yẹn jọ lọ́nà haram ó wá lọ ná síbi nǹkan halal kò sọ ọ́ di halal ẹlòmíràn ní tá bá ṣe lọ́ntán àá ṣe kí àá wàá ṣe sọ nítọ́lọ́wọ́ òfẹ́ à tabawa ṣe tábà wá ṣe nǹkan yẹn tá a bá rówó kọjọ ń bẹ́ à á nà sójú ọ̀nà ọlọ́wọ́n wa ọlọ́wọ́n bò ní lọ́wọ́ ẹ ẹnìyẹn yóò dẹ̀ ṣì jìyà ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala àfi pẹ̀lú àánú ọlọ́wọ́n wa ló kù rẹ̀ sókè ní lẹ́nu pé òun máa kó owó jọ lọ́nà haramu òun á máa na sí ọ̀nà halali ọlọ́run ọgbó nígbàrú nǹkan bẹ́ẹ̀ torí tí ẹni yẹn lè ṣe òun ni kó túbá kúrò bí nǹkan ẹ̀ kó túbá kúrò bí nǹkan tí ó ń ṣe yẹn so yóò wá dispose nǹkan haramu tí ó kójọ yẹn láì ní ní lẹ́gbẹ̀ẹ́ pé òun ó gbalada kan lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala so yóò túbá kúrò bí ẹ̀ṣẹ̀ tó ń ṣe ìtọ́jọ́ràn yẹn fún yẹn lẹ́yìn tó jẹ́ nǹkan haramu tó kójọ yẹn yóò ṣe kí yóò na fáwọn èèyàn láì ní ní lẹ́mìí kó ń fẹ́ gbalada lọ́dọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala so eléyìí nǹkan tí ó yẹ kí wéyàn bẹ́ẹ̀ kí ó ṣe so ṣùgbọ́n ká sọ wípé àmọ̀ ṣe nǹkan haramu àmọ̀ náà sí nǹkan aláàlì kò lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí owó yẹn ó ti wá ṣe ó ti ṣe kí ni ó ṣe kò sáà ní yá níná lówó wà ó ná síbi tó fẹ́ ná sí tó jẹ́bi tó dáa ṣùgbọ́n kó má ní lẹ́nu pé òun fẹ́ gbalá dá ń bẹ̀ kò làwọn àbá máa sọ fún wa pé kí a sí báǹkì lápèjúwe ìpìlẹ̀ ni pé kò yẹ ká kówó sí báǹkì torí pé báǹkì ó fi èlé kún owó tá a bá dẹ̀ kó síbẹ̀ àwọn máa fi yáwó èèyàn ní èlé ni bí ìgbà tá a ràn wọ́n lọ́wọ́ lórí ìbàjẹ́ ni ṣùgbọ́n tá a bá kó náà sílé olélé àtàkì wa so àwọn àfáà ní ó ra ẹ̀kọ́ sí báńkì ṣùgbọ́n tí báńkì wa lòun fún yín ní interest ipe eléyìí o ẹ̀yin ẹ̀ gbà lára owó tá a gbà lọ́wọ́ àwọn tá a yá ní owó èlé yìí so àwọn kan ní ẹ má gbà o ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní ẹgbàá ṣùgbọ́n ẹ má fi ṣàǹfààní fúnra yín ẹ má fi ṣàǹfààní fún àwọn tí ẹ lójú ṣeé ṣe fún bí ọmọ bí ìyá bàbá ẹ má fi ṣe ojúṣe yẹn torí pé tẹ bá fi ṣe ojúṣe tó yẹ kẹ ẹ ṣe bí ìpàtẹ náà fúnra yín náà ẹ wà ná síbò mi ẹ lè fún àwọn ẹlòmíín tán jẹ tálíkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àbí nǹkan àǹfààní àdúgbò yẹn lè fi ṣe tí ó jẹ nǹkan dáadáa ṣùgbọ́n èèyàn wá ní lẹ́nu pé òun fẹ́ gba ládá lórí etí òun fún wọn yẹn torí pé nǹkan yẹn nǹkan haramu ni sọ̀tàwá rẹ̀ sọ wípé àfilẹ̀ sọ́wọ́ àwọn tí wọ́n fún wa àwọn apá kan apá apá pé a tún ràn wọ́n lọ́wọ́ dì mọ́ lórí ìbàjẹ́ wọn ni torí náà ká gbé kúrò ọ̀dọ̀ wọn ká gbé fún àwọn ẹlòmíín ṣùgbọ́n kó má dá wọn tí ó yẹ ká ṣe ojúṣe lé lórí sọ̀tàjẹ́ bí ìyẹn ṣe jẹ́ wọn láwọn àlà sọ àwọn àpèjúwe rẹ̀ pọ̀ ẹlòmíì náà ní sọ́ọ́ ti lè lo rough life lọ tó ṣe pé yóò ti yóò padà wá túbá so kí ni nǹkan tí ó ṣe pẹ̀lú tó ti kójọ rọ́rọ́ so ìmú yẹn bẹ́ẹ̀ náà ni tóun náà ṣe nìyẹn ó lè wá mú díẹ̀ tó ṣe pé yóò fi máa jẹun tóun náà ó fi bọ́ rẹ̀ nínú nǹkan tí ó ṣẹ́kù yóò mú ìyókù yóò tì síta torí pé tá a bá ní kó mọ́ ní nǹkan mọ́ àti fẹ́ ṣe tútú báyẹn lè fẹ́ nira fún un so ṣùgbọ́n tá a bá ní kí ó kí fún díẹ̀ ó fi yòókù ṣe kíní ó lè rọ̀ ọ́ lọ́rùn láti ṣe kíní láti túbá gbogbo eléyìí ni tí àwọn àfẹ́sí sọ̀rọ̀ lé lórí wallahu a'lam. ní abẹ́ ìbéèrè ìbéèrè kan tí wọ́n wáyé lọ́nà ni pé wọ́n ní báńkì kan wà tó jẹ́ pé ká má da ẹ̀ wọ́n ní Islamic bank ni pé nínú owó táwọn kú síbẹ̀ wọ́n fi ìlé sí nípa àwọn ẹ̀jẹ̀ challenge wọn gbà kí ló dé tí ẹ̀jẹ̀ kọ́ ní iṣẹ́ táwọn ń ṣe táwọn kówó àwọn ṣe iṣẹ́ àlàyé ìdájọ́ fún wọn ní àwọn ẹ̀kọ́ ẹ̀ wọ́n ní kí ni ẹ̀yìn sọ sí ẹ̀yìn. náà uh, tá a bá ní báǹkì kan islamic báǹkì kan kò kí ń ṣe islamic ó lè lọ bẹ́ẹ̀ ó dẹ̀ lè má lọ bẹ́ẹ̀ ó depend lórí kí ni reality now àwọn banks kan wá pè ní Islamic banks ọ̀nà táwọn fi ń operate yàtọ̀ díẹ̀díẹ̀ sí ọ̀nà tí àwọn conventional banks fi ń operate ṣé láwọn conventional banks láwọn banks láti mọ̀ láwùjọ wa owó tá a bá gbé lọ sọ́dọ̀ wọn àwa máa ń sọ wípé a tọ́jú owó sí báńkì ṣùgbọ́n ní òfin Islam owó tá a gbé sí báǹkì yẹn ìsìláàmù ò kì í ka kún pé a tọ́jú owó sí báǹkì ìsìláàmù máa ń ka kún pé a yá lówó ni kí ló dé ó ní pé owó tá a la tọ́jú sí báǹkì yẹn báǹkì ń lo owó yẹn bẹ́ẹ̀ ni ṣe ń gbé owó yẹn dọ́dọ̀ wọn lẹ́ni tó fẹ́ yáwó lọ́wọ́ wọn ti dé owó yìí náà ni wọ́n ó gbé fún ẹni tó fẹ́ yáwó lọ́dọ̀ wọn pẹ̀lú èlé ni wọ́n ó dẹ̀ ti yá. so ó túmọ̀ sí pé àwa yá báǹkì lówó ni báǹkì náà ṣe kí ni ó yá ẹlòmíì. ṣùgbọ́n tó wáyé kí a tọ́jú owó sí báǹkì lọ́wọ́ ni tí ẹlòmíì bá wá sọ́dọ̀ báǹkì báǹkì ò ní yá ẹlòmíì torí pé owó yẹn a ẹ̀ pamọ́ sí lọ́wọ́ ni ṣe rí méjèèjì ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló apply sí tí n bá ní broda lágbájá ẹ bá ń tọ́jú fifty thousand yìí ẹ lẹ́tọ̀ọ́ àti yọ nǹkan kan ń bẹ̀ wípé kí n sáré lo owó yìí máa dá padà tẹ́ bá ti tọwọ́ bọ̀ ọ́ ó ti di pé ẹ̀yà nìyẹn mo rò pé ó clear kò ń ṣe ìdájọ́ pé mo tọ́jú ẹ̀ sí i lọ́wọ́ mọ́ tẹ́ ẹ bá ti tọwọ́ bọ̀ pẹ̀lú yọ̀ǹda mi náà lẹ ti tọwọ́ bọ̀ o ó ti di tẹ́ ẹ yá kò ń ṣe tí mo tọ́jú sí i lọ́wọ́ mọ́ tí owó yẹn bá sọnù tẹ́ ẹ dá padà níbi títí àkọ́kọ́ bóyá wọ́n wá jí gbé níbi tẹ́ ẹ tọ́jú ẹ̀ tó jẹ́ ibi tó sẹ́yìn wọ́n wá jí gbé bí ìní tí má ní mo bàrọ̀ mo ṣe jàǹbá yẹn torí pé mo tọ́jú ẹ̀sìn yín lọ́wọ́ ni sàwọn àpòsọ fún wa pé yadu mudai yadu amana ẹni tá a tọ́jú nǹkan pamọ́ sí lọ́wọ́ amana la gbé fún ọwọ́ rẹ̀ ọwọ́ amana ni tí nǹkan kan ò tá a bá lẹ́bídẹ́ǹsì kóhun ni ó wà nẹ́gílíjẹ́ǹsì ni ò tọ́jú ẹ̀ bó ṣe kó tọ́jú ẹ̀ tán bá àtàkì ẹ̀ tán gbowó yẹn lọ́wọ́ rẹ̀ àmọ́ wá bọ́gùlé rẹ̀ tán fi gbé owó a ní sọ pé dandan dandan àti gbogbo wa ló wọ ọ níta sọ ni pé qadarullah wa ma sha'a fa'al àmúwọ Ọlọ́run lélẹ ibi tó lè parí sí náà ṣùgbọ́n báyìí máa yá a ní ó alẹ́ ìgbà ti yá a tán bóyá wá bọ́ọ̀gù lé rẹ̀ ní oníkàwá mọ́ béèrè owó wa padà torí pé a yá a ní so yàgùn mọ̀tẹ́rìjì ní ọwọ́ ẹni tó bá yá lọ́wọ́ wa yàgùn gọ́mọ̀n ẹni yóò san padà torí owó ta là ń kó sí báǹkì kí n padà síbẹ̀ yẹn tí báǹkì bá jóná ń sìn dáàbò ọ̀padà bá ń gbó ààbò ọ̀padà tó wáyé pa tọ́jú ẹ̀ sí báǹkì lọ́wọ́ tòótọ́ ni kò yẹ ká gbà padà ṣùgbọ́n bàtà ti béèrè rẹ̀ lọ́wọ́ báǹkì yẹn ó túmọ̀ sí pé àyà báǹkì òun náà fi sọ yí pé kí ni ká má gba èlé lórí rẹ̀ torí tá bá yáyàn lówó a ṣàánú rẹ̀ ni láàfin gbọ́dọ̀ gbé èrè ṣùgbọ́n ibi tí problem wà ni pé ẹni tá a lá yá lówó yìí a mọ̀ kóun náà ń yáwọn èèyàn lówó tó wá ń gbèrè òun ni wọ́n fi sọ pé ká mọ̀ kówó sí báǹkì nípínlẹ̀ ṣùgbọ́n pàtó pé tá a wá lá kó sílé náà ní àwọn ọ̀daràn lè wá kí ni wọ́n àtàkì lókè bóun lẹ́ṣẹ̀ wá ṣe làlúrí nìyẹn ẹ kó o síbẹ̀ ẹ ṣùgbọ́n ẹ mọ̀ pé kí ni ipò pẹ́ ẹ̀yà wọn ló wà ipò pẹ́ ẹ̀yà wọn ni torí pé owó yìí àwọn náà ń yẹ́ lómi ń gba èlé lórí ẹ̀ tó náà tó bá láwọn fún yín lára àwọn èlé tí wọ́n gbà ẹ mọ́ gbà lọ́wọ́ wọn so ìyẹn jẹ́ báǹkì tó jẹ́ conventional ṣùgbọ́n Islamic bank owó tá a bá kó fáwọn àwọn ò bá wa tọ́jú ẹ̀ owó yẹn àwọn invest yẹn sínú bísínẹ́sì yìí ní ìrògbóyè owó tá a kó sọ́dọ̀ Islamic banks owó yẹn ní tá à ń sọ fún wọn nípa afẹ́jọ ṣe partnership wọ́n lè wá ra nǹkan kan tún nǹkan yẹn tà kán ṣe kiri bọ́tí yẹn ní ìjọba ṣe léèwọ̀ fún àwọn conventional banks torí pé tàbá sọ pé wọ́n fi owó ra nǹkan wọ́n tún tà lọ́ọ̀sì lè wá oníṣòwò ni wá bá dé wá yìí àmọ́ nǹkan míì ta ti kówó lé lórí nínú àwọn ọjà tó ṣe pé àárẹ̀ lẹ̀ alúzi lẹ̀ so tí báǹkì tó jẹ́ conventional bank bá ń ṣe irú yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó mọ sunkún lọ́ba ni torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fẹ́ kówó àwọn wà guaranteed so ọ̀nà tí báǹkì lè lò yẹn conventional bank táwọn lè lò òun ni pé káwọn yẹ́lò míì ní owó yẹn pẹ̀lú èlé ìyẹn yóò jẹ́ kí kápítà ẹni tó wá kówó sí wọn lọ́dọ̀ kó wà ní kó wà guaranteed ṣùgbọ́n Islamic bank owó tẹ ẹ bá lẹ́ẹ̀ sí wọn lọ́dọ̀ kó wà guaranteed o àwọn mi ò ní là mọ́lẹ̀ fún yín ṣùgbọ́n tẹ́ ń ń ṣe ni kẹ́ ń jọ ń ṣe bísínẹ́sì ni wọ́n láwọn invest yẹ síbi bísínẹ́sì kan a lè mọ̀ pé bísínẹ́sì loss lè wá ó lè lè ṣe kí ni profit lè wá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tá a máa láǹkó sí Islamic bank ẹ̀mí pé màá gbo owó mi ẹ̀mí ẹ̀yìn tí àwa ní àwọn náà wà ní nàtàn fún wa ibi tí pírọ́bẹ́mù wà ní wọn nínà tán fún wa pé nǹkan kan lè ṣe ojúlówó yín o èrè lè mọ́ wá o àwọn náà máa sáré gbogbo nǹkan tí nǹkan kò wò fi ní ṣe kápítà yẹn wọ́n máa dá wọn gbọ́n mi tó ṣe ike ibi táti táwọn dọ́gbọ́n yẹn ní wọ́n lè máa lọ kó sí rìbá ibi tí pírọ́bẹ́mù wà ń bi ọ̀dọ̀ àwọn mímu wọn nìyẹn so bọ̀tí mo fẹ́ àṣẹ eh, ẹ̀ fìrìnlẹ̀ ń bíbà yìí òun ni wípé méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n Islamic banks ẹ lọ into partnership pẹ̀lú wọn ni tẹ̀bálẹ̀ ń kówó sọ́dọ̀ wọn conventional banks nínú Islam ẹ yá wọn lówó ni sólẹ̀ fi gbọ́dọ̀ gba èlé táwọn bá fún yín but kì Islamic bank bá fún yín ẹ lè gbà á àwọn kan lè má nà tán fún yín pé ẹ gba profit ń sin o lọ́ọ̀sì lè wá náà o wọ́n lè má nà tán fún yín so ìkan nìyẹn èkejì ni wípé wọ́n láwọn invest yẹ ni kílẹ̀ invest yẹ ẹni ká mọ tẹ́ invest sí náà torí pé ẹ lè padà ṣàlàyé ẹ̀ fún wa kó ṣe pé nǹkan tí ò bẹ́ sí mu ni ìtẹ̀ invest yẹ sí náà so ìyẹn náà wọ́n lè mọ disclose àwọn nǹkan yẹn fún wa so ibi tí iṣu wà níbẹ̀ ṣùgbọ́n méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kọ́ láwà á. Máàlì kò sọ̀rọ̀. Nínú ẹ̀kọ́ tẹ̀ fún wa ayọ̀ tí bá jẹ́ ọ̀fẹ́ tó máa ṣe tẹ̀lé ẹni wípé ọjọ́ kúkú súnmọ́ náà wípé ó máa lo ní kó sí ọlọ́run bá kó sí bọ̀ kó súnmọ́ ọlọ́run bá. bàbá ní ó lè tàpá sílẹ̀ sí bí a ọtí wọ àwọn ọ̀rọ̀ láti jẹ́ pé ìtọ́jú bá ẹ̀sìn rẹ̀. tó bá jẹ́ pé bí ẹ̀yọ̀ yẹn ti mú Ramadan ní àgbà oṣù fẹ́ẹ́ débi àti five or five. tó bá yẹ kó o ṣe oúnjẹ ní pé ìwé wípé pípẹ́ ẹ ló ṣe ò wá ṣe oúnjẹ fáwọn èèyàn ó pé oúnjẹ ṣé aláàmọ́ta ni ìṣẹ́ tó ṣe. Nam ẹni tí ó pé forty five years àbó pé fifty five years ó wá wò wípé òun fẹ́ dúpẹ́ fọlọ́run bá kóun so oúnjẹ kóun fún àwọn èèyàn so eléyìí tó bá ṣe wípé ó sọ ọ́ di nǹkan ojú ọwọ́ tó ń ṣe àti gbogbo gbà ló máa ń ṣe bí atọ́dún mélòó kan bá lọ àbẹ́bí yẹ ló máa ló máàkì ẹ̀ ó ti di birthday tá à ń sọ nìyẹn. so bẹ́ẹ̀ ni birthday ìdájọ́ ọdún ló mú wá ọdún dẹ́ni ọdún tá a nínú Islam ọdún méjì náà ni ọdún ìtúnu àwẹ̀ àti ọdún iléyà ṣùgbọ́n ká ní pé èèyàn kan ṣe irú nǹkan bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tó kàn dúpẹ́ fọlọ́run kò ní ìdíkó ànáàsì fáwọn èèyàn ìgbà ọlọ́run ní kó ń dàgbà so ó wá so oúnjẹ ó fún àwọn èèyàn tí ó ń ṣe nǹkan tó sọ di ojú ọwọ́ a lè pè ní bad day so bad day àwọn tó ń ṣe nǹkan tó ṣe pé wọ́n ń ṣe repeatedly ni so yẹn ló fi jẹ́ ridge torí pé ridge minal out látara pé nǹkan lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀ tó jẹ́ pé àná sọ̀lá àtàlà ń pe ọjọ́ Jímọ̀ ó pè ní ọjọ́ ríìdì fún wa torí pé ọjọ́ tí ó ń lọ tó ń bọ̀ yìí so tamani birthday gbogbo àwọn déédé tá a máa ń sọ yẹn ẹ̀ rí i pé ọdọọdún kò làwọn kan máa ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ ṣùgbọ́n yẹn káwọ́ kó ń fẹ́ dúpẹ́ fọlọ́ oore kan ṣẹlẹ̀ sí ó wá wò kó ń fẹ́ so oúnjẹ òun fẹ́ fún àwọn èèyàn lóúnjẹ so eléyìí kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ akọ́lé ẹ̀ asóúnjẹ afáwọn èèyàn ara mọ́tò asóúnjẹ afún àwọn èèyàn apáàsì ẹ̀gáàmù aṣoúnjẹ afún àwọn èèyàn tó dáadáa kan ṣẹlẹ̀ sí wa àwa aṣoúnjẹ afún àwọn èèyàn lẹ́ni tó fi ń fún wa wa so eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹni tó ṣe ń forty five years àbó òun pé fifty five years láàrin ara rẹ̀ ó kéwò pé kò ń soúnjẹ anáàzì so iṣẹ́ olóore òní tó ṣe ṣùgbọ́n nǹkan tí ó yẹ kí ó òun ni bóun lòun ṣe súnmọ́ lọ́run sí àwọn kan tó lọ́wọ́ bá ṣe lọ́rọ̀ yàn tí òun ṣe wọ́n tóun ò bá ṣe wọ́n bó ṣe kóun ṣe wọ́n kóun tún hmm. mójútó kóun múra sí wọn torí pé kí ni òun súnmọ́ sàárẹ̀ ni o so ẹ bóun ni àwẹ̀ ń bóun ni irú mu àwọn kan tó yẹ kó mójútó jù ní jù yẹn dúpẹ́ kí ni kó lóun fẹ́ sọ oúnjẹ kóun kàn fi dúpẹ́ fún ọlọ́wọ́n ọba subhanahu ṣùgbọ́n ẹni tó ṣerú yẹn à ìdájọ́ ẹni tó ṣerú yẹn ẹni tó ṣerú yẹn a lè gbé ìdájọ́ wípé ẹni tó ṣerú yẹn a lè gbé ìdájọ́ wípé ó ṣe bá dé fún a lè gbé ìdájọ́ fún ọlọ́wọ́ àyà. ìbéèrè tí ó tún wà mí náà wọ́n ní ẹ̀ ṣe pé wà ní inú tọ́lẹ̀ pé ṣé ìmá sọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú tẹ̀yàn máa ń sọ ìyàtí tẹ̀yàn máa ń gbọ̀nsẹ̀ àti pé tẹ̀yàn máa ń ṣe àlùwàlà wọ́n lè ka ṣe bísímìlà pé ṣé ẹyẹ náà tó máa sọ bísímìlà ẹ̀ náà. náà nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni sísọ̀rọ̀ àti dídárúkọ ọlọ́mọ ọba nígbà tí a bá ń ṣe ìgbọ̀nsẹ̀ a ń fúsárì lọ́wọ́ nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. ìpìlẹ̀ ni pé ó dáa ká mọ́ sọ̀rọ̀ àyàfi tí a bá rí nǹkan kan tó pépè fún nísìnyí èèyàn ń tọ̀ lọ́wọ́ àwa péyàn so irú yẹn èèyàn lè ṣe kí ni ó lè dáhùn àbí èèyàn ń ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ wọ́n péyàn èèyàn lè dáhùn pé àmọ́ wà ní tọ́ẹ̀lẹ̀tì àbí mò ń tọ̀ lọ́wọ́ eléyìí àní sọ wípé ó kó sínú haram náà ẹni tó ṣe wípé ó ń ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ àbò tọ̀ tí ọwọ́ dárúkọ ọlọ́run ọba àfi fóun gẹ́gẹ́ fún rẹ̀ dárúkọ ọlọ́run ọba eléyìí tí ò bá mu ni. sọlọ jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ń tọ́jọ́ kan arákùnrin kan wá gba ẹ̀gbẹ́ ẹ̀ kọjá ó wá sálámà sọ̀nàmì sọ̀lá asálámù wá dáhùn sálámà rẹ̀ lẹ́yìn ìgbà tí ó wá tọ̀ tán anabi wa sọ fún arákùnrin kan arákùnrin yẹn wípé ìdáwàjá tani alamíṣe adìlhal tó bá rí bíi situation báyìí fàlá tó sẹ́lẹ̀ màláyà mọ́sálámà sí mi fàyín fàált lam arúta àlìkì tó bá ṣe ní ní dáhùn sálámà rẹ̀. so bákan náà anabi wa muhammad sallallahu alaihi wa sallam ìyá wa aisha radiyallahu anha nínú hadithi tí alimami muslim bá wa oni kana rasulullah sallallahu alaihi wasallam yadhkurullah ala kulli ahyan anabi amara ti Ọlọ́run ba ní gbogbo situation so àwọn afa wọ́n wò pé tó bá ṣe wípé situation ni pé ohun tọ̀ lọ́wọ́ àbún ṣe pọ̀sẹ̀ lọ́wọ́ ni ṣe àyàfi yẹn nírú situation yẹn so ìdárúkọ Ọlọ́run ọba ń gbà bá ń ṣe ìgbọ̀nsẹ̀ kò ń ṣe nǹkan tí ó dà so arákùnrin kan ó sálámà sanabi sọlá sálámù lẹ́yìn ìgbà tó tiẹ̀ ti ṣe tó ti tọ̀ tán tó ti tọ̀ tán ṣùgbọ́n kò tí ì ṣàlùwàlá arákùnrin kan wá sálámù sí anabi sọlá sálámù ní kàrífù àkùrọ̀ láìlà alátọ́hárà mo kórìíra kí n dárúkọ ọlọ́run ọba tí o máa ń ṣe pé mò ń bẹ ní àyè mímọ́ so eléyìí ò ń ṣọ́ra kò ń ṣe èèwọ̀ ìyẹn lè dárúkọ ọlọ́run tí ò bá mọ́ yàtọ̀ sí pé à ń gbé kuraani dání so ìyẹn lè dárúkọ ọlọ́run ọba nígbà tí ò bá lálùwàlà ṣùgbọ́n ní sọ̀rọ̀ láàtàlẹ́nu sábà fẹ́ ṣe èrò kan yẹn so ká sọ̀rọ̀ lásán ó yàtọ̀ sí à ń dárúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala so àárín yẹn kí agbọ̀yé bẹ́ẹ̀ náà ẹni tó wá ń bẹ nínú ilé ètò àbúgbẹ́ńléwẹ̀ ó wá fẹ́ ṣàlùwàlà ṣé yóò dárúkọ ọlọ́run ọba ní ibi iléèwẹ̀ tí ó ti fẹ́ ṣàlùwàlá ẹ̀ kéèsì eléyìí tún yàtọ̀ sí kéèsì ẹni tó ń ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ àbótọ̀lọ̀ nífi kò tọ̀ mọ́ ó fẹ́ ṣe àlùwàlá ni ṣòkò sí nǹkan tó sọ wípé kò lè dárúkọ ọlọ́run ọba nígbà tó fẹ́ ṣe àlùwàlá ìfọ́ àkójẹ́ inú tọ́ílẹ̀tì ìyẹn ò sọ wípé kò lè dárúkọ ọlọ́run ọba ní situation bẹ́ẹ̀ ni ní tí ó tẹ̀wọ̀n gẹ́gẹ́ bí àwọn àgbà afẹ́sìn bí wọ́n ṣe ṣe lálàyé Sheikh Al-Albani alayhi Sheikh mùsùlùmí àtàwọn míì so wọ́n jẹ́ ká mọ̀ wípé méjèèjì yàtọ̀ tó ń pè tá wo bá a ṣe ń bọ́ pẹ́lẹ́tì wa ní sí so ìtó jẹ́ pẹ́lẹ́tì gangan ó wà lọ́tọ̀ àyè mí ń bẹ tó fẹ̀ tó ṣe wípé à ń lò fún nǹkan míì ni so a lè fi kíni washhand basin a síbẹ̀ náà so kò ń ṣe gbogbo ẹ̀ ní toilet ṣùgbọ́n bàtà bá ń bẹ lórí act yẹn gangan lọ́wọ́ pàǹtọ̀ àbá ń ṣe ìgbọ̀nsẹ̀ so eléyìí ni kò dáa kádárúkọ ọlọ́run ọba ń bẹ tá a bá ti parí yẹn ìfọ́ àpẹ àti ìjáde kúrò nínú enclosure yẹn kò túmọ̀ sí pé tá a bá fẹ́ ṣàlùwàlà àlè ìdárúkọ ọlọ́run wa subhanahu wa ta'ala. Fọláwo Mùsùlùmí Buhari ó ní àwọn chapters tó ṣe pé wọ́n mú wá lọ́dọ̀ àwọn ẹni ìṣíwájú nípa ìdárúkọ ọlọ́run ọba nínú iléèwẹ̀ ìgbà yẹn ní iléèwẹ̀ títí wọn wọn fi tọ́ílẹ̀tì síbẹ̀ ẹ ó kàn máa jẹ́ kí ni ibi tán ti ń wẹ̀ nìkan ṣáà lè dárúkọ ọlọ́run ọba ń bẹ sọ Imam Bukhari kó àwọn àtàrò wa lọ́tọ́rọ̀ àwọn sálàkù lórí pé a ọlọ́run ọba níbẹ̀ so nípa pé wọ́n wá ń sọ tọ́ílẹ̀tì papọ̀ mọ́ nǹkan yẹn so àábàmọ lórí wípé tá a bá ń ṣe ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ so èèwọ̀ ni àbíkání tó burú òní ká dárúkọ ọlọ́mọba subhanahu wa ta'ala situation yẹn. náà ó ní hadith kan tó ṣe pé anẹ́sọ̀lá sálám sọ pé èèyàn méjì kán mọ́ lọ sí ibi tán ti fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ lẹ́ni tí ó ṣí ó wọ ara wọn lẹ̀ kàṣìfẹ́nà àwòrátẹ́jìmá yàtàdàtàn ìfàyìnàlọ́yà kúfà ara rẹ̀ káà lè ṣí ó wọ ara wọn lẹ̀ kán máa bára wọn sọ̀rọ̀ ọlọ́run ọba kórìíra rẹ̀ hadith ẹlòmíì máa fẹ́ ń lò yìí pé sọ̀rọ̀ that is ọ̀rọ̀ generally ipe a lè sọ nínú ibi tá a ti ń ṣe ìgbọ̀nsẹ̀ ṣùgbọ́n hadith yẹn tá a bá wo finifini ní tó ń sọ nìyẹn méjì tán wo wo ara wọn báyìí báwọn mi ṣe máa ń ṣe ní àwọn ìlú òkè kẹkọọ tó kún ó jọ lọ ṣe ìgbọ̀nsẹ̀ papọ̀ eléyìí ó wà ń eléyìí ó wà ń bẹ máa bára wọn sọ ọjọ́ ṣé ó wọ ara wọn lẹ̀ eléyìí ni hadith yẹn sọ pé ìwà tí ò dá ni ọlọ́wọ́ bá kórìíra irú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn kan wà nù tọ́ílẹ̀tì èèyàn kan wà ń ta eléyìí ó ṣe gbọ̀nsẹ̀ eléyìí ṣe gbọ̀nsẹ̀ àdìsí yẹn ò bá situation yẹn wí wallahu a'lam. ìbéèrè tí fún wa bí tó náà pé ìdájọ́ ni ìdájọ́ ẹ̀sìn ni wọ́n fẹ́ gbọ́ lórí ẹ̀ ike ẹni tó ṣe pé ó dá òkú ọmọ ẹ̀ ẹ̀ wá fẹ́ lọ sí bí ẹni tẹ̀ wọ́n ṣe ìsàkóso eré láàyè ìyálà kọ̀ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ẹni tó ṣe pé kò kí ń mutí ó wá jókòó sí ẹni tí ó mutí wọ́n ní ṣe ìdájọ́ ẹni tí ó mutí náà ní kó máa bá òun náà. náà lórí ẹni tí kò kì í mutí tó jókòó pẹ̀lú ọlọ́tí eléyìí nǹkan tí ó ga ni so tí ó bá kí ń ṣe wípé situation téyìn ò lè rí avoid treatment situation mi máa ń bẹ téyìn ò lè avoid nísìnyí ẹ̀wà ń lo plane nísìnyí wọ́n wá ń sáàbù àwọn èèyàn lo plane wọ́n ní kí ni wọ́n fẹ́ jẹ oṣù tí wọ́n fẹ́ jẹ ẹni tó wà sí ti ẹgbẹ́ rẹ òní kan fóun ní ọtí àwọn hostesses rẹ̀ ní tán lọ káàkiri ẹ wọ́n gbé ọtí náà wọ́n gbé wọ́n ṣe gbé seven up ẹ̀ eh, pepsi tán gbé seven up náà ni wọ́n gbé àwọn ìgò ọtí kéékèèké òun ló jòkó sẹ́gbẹ́ rẹ̀ kúrò lójú mẹ́ṣe ṣe fẹ́ lẹ́yìn sí láyò kàlífù láhùn náà sani ilà ọ̀sán kò sí ní lè ṣe lórí irú yìí o ṣùgbọ́n kéèyàn máa má jòkó tẹni tó mutí tí ọtálẹ́tì rẹ̀ wà so eléyìí tó burú nínú ìsìláàmù ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní man kana yuminu billahi wal yawmil akhir fala yaq'ud ala ma'idati yudaru alayha al-khamr gbogbo tó bá gbọ́dọ̀ wọn bá gbọ́ tó bá jọ kẹyìn bọ́ ó má jòkó níbi tí wọ́n ti ń mutí so tí o bá ń ṣe pé làlúrí ló ń yànjú kó bẹ́ẹ̀ eléyìí tí o dá yìí so ló fi jẹ́ pé àwọn ọ̀rẹ́ tó ń mutí lẹ́yìn ń bá wọn rìn ẹlòmíín sin á lóun fẹ́ ṣe kó mọ òun fẹ́ ṣe ìyàwó àwọn ọ̀rẹ́ òun tí wọ́n mutí tóun ò bá tẹ́ wọn lọ́rùn inú ò ní dùn so yóò wà fọ́ọ̀sì láti lọ ra kátọ́ọ̀nù ọtí fún wọn láti lè fi dùn wọn nú a gbọ́dọ̀ máa dún ọmọ èèyàn nú ká máa fi ṣe ọlọ́mọba subhanahu wa ta'ala so eléyìí tí ò dáa ni kí èèyàn ṣerú nǹkan bẹ́ẹ̀ so kéèyàn jòkó tọ́lọ́tì kó ṣe mú wò kí n mú tòun kò ń ṣe excuse ní àsìkò ìkanú àwọn lọ́ba lọ́balọ́ba ah, Umar bin Abdulaziz radiyallahu anhu olórí oníkan lọ mú àwọn èèyàn kan wá wọn ni wọ́n mú tí wọ́n wá ká wọn wọ́n ní kakú wọn wá pàtàkì kó wọn dé so èèyàn kan wá lóhùn ò bá wọn mú fẹ́ kódà mo tún gbá wẹ̀ gan olóhùn gbá wẹ̀ olóhùn òmù tí òun kàn jù kó pẹ̀lú wọn kódà òun tún wà nínú àwẹ̀ bó ṣe sọ̀rọ̀ yìí Umar bin Abdul Aziz ní orí ẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ yá òun ni ẹ kọ́kọ́ fún ní ẹgbà náà <laughs> àwẹ̀ tó pé o gbọ́ nǹkan tó ń ṣe yé ni ó ní lọ jòkó táwọn tó ń mutí wàá rò pé ìtò mú ẹ sì yóò jẹ nǹkan tí ó tí ó tí ó tí ó tí ó special lọ́dọ̀ wa kó gbà wẹ̀ ọwọ́ orí ẹ̀ ni ẹ ti bẹ̀rẹ̀ bá so kò jẹ́ mi ẹ̀ ṣe jẹ́ náà ẹni tó ṣe yí pé ó ń dáòtú ọmọ tó bí tíyàwó rẹ̀ bí fún ó wò pé òun kọ́ lòun lọ mọ́ so ṣó lè lọ ṣe DNA àbí tó bá ṣe DNA kí ni Islam orí sí àkọ́kọ́ òun wípé a máa ń ṣẹlẹ̀ nígbà míì kò ṣe wípé kéèyàn àlẹ́jì ìyàwó ipò ṣe zìnà ìgbéyàwó òun ṣe zìnà so ìyàwó wa lóyún látara rẹ̀ so èèyàn wá ń sọ yí pé ọmọ yìí oyún inú yìí òun kọ́ lòun ni látìgbà tí ó ti lóyún yẹn ó lóun kọ́ ni òun ni oyún yìí látara pé kí ni ó gbà pé ìyàwó òun ṣe sì náà ni so ó àlẹ́jì ẹni ìyẹn ìyàwó nítorí lágbára ni ká ẹ̀sùn ìdìnnà kan yẹn eléyìí wọ́n pè ní alifọ́dùfò nínú Islam ẹni tó bá fi lè fi ẹ̀sùn zìnà kẹ́yìn kan ó gbọ́dọ̀ mú ẹlẹ́rìí mẹ́rin wá tí ò bá rí ẹlẹ́rìí mẹ́rin mú wá tó ṣe ní eighty lashes ọgọ́rin bílálà ni wọ́n fún ipò fi ẹ̀sùn zìnà kányàn tí ò yẹ ẹlẹ́rìí mẹ́rin mú wá tí ọkọ bá fi ẹ̀sùn zìnà kan ìyàwó rẹ̀ so ó kù kí ìyàwó sọ yí pé òun ṣe zìnà tí ìyàwó bá lóun ṣe zìnà ní àwùjọ ìsìláàmù bí tí ìsìláàmù ti ń ṣe òfin irú ìyàwó bẹ́ẹ̀ ni ó sọ ló kó parí tó bá lóun ṣe zìnà ṣùgbọ́n tí ìyàwó bá takú tó lóun ò ṣe zìnà ọkọ bóò ni ṣe o fẹ́ kọ́rọ̀ ẹjọ́ ṣe o fẹ́ kó jẹ́ nítorí òfin kàn án lẹ́sùn kó ṣe zìnà ṣe o kó jẹ́ tó bá lóun kó jẹ́ wọ́n fún ọkọ yẹn ní eighty lashes ọgọ́rin lálá wípé ó fi ẹ̀sùn ìdènà kan ìyàwó rẹ̀ ó dẹ̀ ti kó jẹ ṣùgbọ́n tó wá lóun ò kó jẹ òun náà ṣì dúró lórí tó ń sọ ìyàwó náà lóun ò ṣe ìdènà kí là ṣe ìsìláàmù ní ẹdí kan lé ní ìjọ ṣépè fúnra wọn so èpè yẹn lọ́lọ́mọba subhanahu wa ta'ala ṣàlàyé fún wa ní suratul Nur òun ó ṣépè fúnra wọn so lẹ́yìn yẹn mo tù wọn ká wọn àdẹ̀ lè fẹ́ra wọn mọ́ láyé náà tó bá ṣe pé nǹkan yẹn wá ní ìwọ́ọ̀bù ọmọ ìtumọ̀ rẹ̀ ni pé ọkùnrin yẹn sọ pé òun kọ́ lòun ní oyún yẹn so obìnrin yẹn ni wọ́n á fi oyún yẹn sì sí wọn à fi ti sọ́dọ̀ ọkùnrin tó lòun kọ́ ni tó níyàwó òun ṣe sìnà oyún tẹ́lẹ̀ ní oyún sìnà ni so ìyẹn jẹ́ sáìdì kan fẹ́ntú bá fi ẹ̀sùn ẹ̀sùn kóhun kọ́ lòun ní ọmọ kan ìyàwó rẹ̀ kó ṣe yẹn bìfọ́ kó tó di wípé ìyàwó bímọ tí ọba ti wá bímọ yẹn kalẹ̀ àwọn àfáà ní kó pẹ́ ju àríwú ẹ̀rí bí ọjọ́ bíi mẹ́ta tí ọba ṣe yẹn kọ́ ẹ pé lẹ́yìn bíi ọdún kan oṣù kan oṣù méjì mẹ́ta mẹ́sàn-án àwọn okòó kọ́ lòun lọ́mọ ó wá fi ẹ̀sùn zina kan ìyàwó olóńkọ́ ni òun ni ọmọ àbí kò jẹ́ ẹ̀fẹ̀sùn zina kan ìyàwó bóyá wọ́n rèpù ìyàwó tóun náà mọ̀ pé wọ́n rèpù ẹ̀ ṣùgbọ́n ó gbà pé kí ni oyún tó ń bẹ ní ìyàwó yìí òun ṣe oyún tòun oyún tó wá láti inú rèpù yẹn ni tó wá lóun kọ́ lòun lọ́mọ so yẹn náà tí ó bá ṣe yóò ṣe é bífọ́ kó tó di pé ọjọ́ pẹ́ lẹ́yìn pàtàkì bá bí ọmọ yẹn ṣùgbọ́n kọ́mọ ti tó bí ọmọ ọdún mẹ́wàá ọmọ fifteen years wọ́n wá láwọn fẹ́ lọ ṣe DNA test ṣóun lòun lọ́mọ nǹkan lòun lọ́mọ nínú Islam ṣàìkọ́ọ̀nù ló fi kíní yẹn sí ọkàn ọkùnrin yẹn so wọn nígbà nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ wọn nígbà lọ́wọ́ rẹ̀ DNA ò dẹ̀ sí ní position láti sọ pé òun ló lọ mọ nínú situation bẹ́ẹ̀ nǹkan ló ní torí pé kí ni alwalad lè fi ràṣì ìpìlẹ̀ ni pé ẹni tó níyàwó ló lọ́mọ àfi tó ń bá mọ̀ nínú ọkàn rẹ̀ nítòótọ́ pé òun kọ́ lòun ní wọ́n pé kóun náà ń kẹ́fín ni tóun náà ń kẹ́fín irú situation bẹ́ẹ̀ kò ní kò ní kíni kò ní sáǹtì ṣùgbọ́n tó bá ṣúọ̀ wípé òun kọ́ lòun lọ́mọ yẹn nì tíyàwó náà dẹ̀ mọ̀ pé òun kọ́ ló ní situation bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ bá ọmọ yẹn ṣùgbọ́n DNA kọ́ ni wọ́n fi yanjú kéèsì yẹn ibi tí DNA ti wúlò onílápẹ̀jú ìsìn accident ṣẹlẹ̀ àwọn èèyàn kú àwọn ọmọ kéékèèké bẹ ọmọ wo ni ta ni ìyá ọmọ yìí ta ni bàbá ọmọ yìí ta ló ní eléyìí wọ́n lè ṣe DNA láti fi confirm ẹni tí wọ́n fi ọmọ yìí ti sí ọmọ eléyìí ti sí DNA wúlò bẹ́ẹ̀ àbí àwọn kan tó ní í ṣe pẹ̀lú pé bóyá. Ah, wọ́n ṣe wọ́n kọ́míìtì ọ̀fẹ́ǹsì kan níbì kan wọ́n lè lo DNA láti fi trace àwọn nǹkan ṣùgbọ́n nǹkan tí Islam bá ti gbé òfin kalẹ̀ fún bóyá ó ní ẹlẹ́rìí mẹ́rin nìkan mú wá fún nǹkan káwá sọ pé rárá a nílò ẹlẹ́rìí mẹ́rin yẹn bóyá a fẹ́ lo fídíò clip ẹ̀ CCTV ó gbé kíní wá so irú yẹn ni a lè fi yẹn nísìkan ní CCTV mú àwọn èèyàn gbà kan ṣe sí náà káwá la fẹ́ lò láti lè fi dáṣẹ̀rẹ́ àzìnà fún ẹ a lè lò fi dáṣẹ̀rẹ́ àzìnà. a lè lo cctv yẹn gẹ́gẹ́ bí circumstantial evidence tí wọ́n fi bá wọn wí lọ́nà mi yàtọ̀ sí ọ̀nà gbẹ́gbẹ́ ìdájọ́ kan ṣe zìnà lé wọn lórí. ṣùgbọ́n ìdájọ́ kan ṣe zìnà yẹn òfin tẹ́sí gbé kalẹ̀ gangan òun la máa dúró tì bẹ́ẹ̀. tẹ́gbẹ́ ògbà ọ̀gá tá à ń sọ yìí náà wọ́n lè dọ́kítọ̀ wọn náà níṣẹ́ ayé AI láwà nísìn àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ lágbàáyé nísìn ààrẹ àwọn nǹkan táwọn èèyàn ń ṣe àwọn ah, ti bọ́ǹbù bí kankan kàmára wàhálà àtàwọn èèyàn kan náà bẹ̀rọ̀ kábà àwọn kìíní yẹn pẹ̀lú AI ẹgbẹ̀rẹ̀ tóbi kan jóná ni ó ń ṣe irọ́ ni àwọn kan náà ṣe bọ́tẹ́ bá ń wo ẹ̀rọ pé nǹkan yẹn rí ni wọ́n lè gbé bí atọ́ǹpù àbí kan gbé kìíní kan wá tó ń sọ̀rọ̀ ẹ̀ táwọn òkú ń sọ̀rọ̀ bọ́tẹ́ máa ti mọ̀ pé AI generated eh, clip lélẹ́yìí látara bí yẹn bá wò ó finifini so ló jẹ́ pé nǹkan tá a fẹ́ sọ pé a fẹ́ fi replace òfin tẹ́sí gbé kalẹ̀ òun gan a lè puncture òun náà pẹ̀lú technology so ká dúró ti tí ẹ̀sìn sọ lórí ọ̀rọ̀ ìta fi ń pọmọ àbí dájọ́ ìdìnnà fún yàn ṣẹlẹ̀ ní tí àwọn fic academies ní àgbáyé under Muslim World League àbí under Organization of Islamic Cooperation eléyìí tí wọ́n wá wallahu a'lam. ìbéèrè nínú ọ̀bẹ iṣẹ́ ìjọba àfọ́mọ́ sí òun náà ni ọ̀rọ̀ Iran ọ̀rọ̀ Iran torí pé àwọn èèyàn gbé sójú pé àlọ́ sóhun wọ́n rí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹni fẹ́ fẹ́ fọ̀rọ̀ sáré jẹ̀ fún wa lórí ọkàn. Ọlọ́run bá kí ó ṣàánú wa eléyìí nǹkan tí a ti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ yìí kókó ni pé ká gbọ́ ẹ̀sìn wáyé tá a bá ti gbẹ́sìn wáyé nǹkan máa rọrùn púpọ̀ ṣùgbọ́n tí yóò bá pẹ́ sí yẹn ló ṣe pé ìtara lèèyàn fi ń ṣe sí yóò kàn máa tẹsẹ̀ bọ́sẹ̀ ẹ wà rí wípé òun gangan fún ẹ ń tako rẹ̀ lápẹjú ẹsẹ̀ láwùjọ wa nísìnyí bí oṣù mélòó kan lẹ́yìn sẹ́yìn làwọn kan ń tako àwọn ṣíà tó ṣe wípé wọ́n ń sọ gbogbo aburú wọn torí pé ọkùnrin kan lágbègbè ń dìfẹ́ǹdì wọn àwọn kan kóra wọn jọ tán ń tako wọn táwọn sọ aburú wọn so nísìnyí ìlú tó ṣe fóun gangan ló ń gbówó kalẹ̀ fún àwọn tẹ́ ń takò tó ṣe pé ìlú yẹn dẹ̀ ní àjẹ́ńdà wípé gbogbo ìlú ìsìláàmù yòókù làwọn fẹ́ mú wá sábẹ́ táwọn dẹ̀ fẹ́ gbin àdìọ́ kan wípé kùránì táǹkà òkè wọ́n fẹ́ gbin sí wọn lọ́kàn àdìọ́ kan fáwọn sàábíà nípa lásán kẹfìrí ni wọ́n wọ́n fẹ́ gbin sí wọn lọ́kàn àdìọ́kàn páwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam aṣẹ́wó ni wọ́n wọ́n fẹ́ gbìn sí wọn lọ́kàn tó ṣe pé àwọn àdìọ́kàn yìí ni wọ́n fẹ́ ṣe àwọn ni wọ́n wá níjà pẹ̀lú àwọn ọ̀tọ̀ ọlọ́run àwọn kèfè yìí ni àwa ò pé àwọn ni ká dúró tì ká dúró sẹ́yìn wọn common sense ni kọ́lọ́wọ́n bá kó fi alábòsí fi dí pẹ̀lú alábòsí so ìyẹn ni kò ń ṣe ìtawọ̀ torí bọ̀ ẹnu problem tó kàn wà ń bẹ̀ ni wípé nísìnyí bí Saudi kọ́tọ́rù kúwéètì kankan mọ́ ṣe wà yẹn ni àwọn lè ibi mí fírílì torí wípé ìlú tààsọ yìí sì ó súnmọ́ wọn tán bá rí pé ọwọ́ wọn ò ṣe kí ni kò dọ́dọ̀ amẹ́ríkà wọn á ní káwọn máa rán ró lára àwọn yìí ibi tí pírọ́blẹ́mù wà nìyẹn ká ní pé wọ́n ti fi wọ́n lẹ̀ láàrin ara bó ni wọ́n ń ṣe é ní ò bá rọrùn àwọn olùkà rẹ̀ sọ yìí ní saudi nǹkan kan mara àwọn sọ fún amẹ́ríkà pé mọ́ àwọn ò ní aláwẹ̀ láti lo ilẹ̀ àwọn láti lè fi àtàkẹ́ yìí ẹsẹ̀ tún ní àbí cambridge ẹjọ́ ṣe negotiation lórí àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n torí pé amẹ́ríkà náà ní interest ní àwọn ń ṣiṣẹ́ bí israel ó ṣe dominate ibẹ̀ yẹn àwọn ní agenda ní ìlọ́tọ̀ bí iran náà ṣe ní agenda míì Iran fẹ́ ṣe nuclear weapon kó lè jẹ gàba lórí gbogbo àwọn ìlú middle east yẹn so that àti ọkàn wọn tẹ́gbẹ́dá ni wọ́n lè rí spread wọ́n lè rí ta kí ní ẹ̀yìn Saudi náà ń wo wípé ó ti tẹ́ bá aláwo rẹ̀ kó ṣe nuclear weapon àwa náà ó ṣe Amẹ́ríkà àtàwọn ìlú yòókù tán ti ní wọn fẹ́kẹ́ níbọ̀dì nímọ̀ àfàwọn nìkan tọ́mọdé fìlà nílẹ̀ kó ní àwọn ìlú mùsùlùmí tó wọ́pọ̀ sọ̀rọ̀ àǹjẹ̀ amẹ́ríkà ò fẹ́ kán ní so ní gbogbo wàhálà tí wọ́n ń ṣe yìí sí pé kí àwọn lè kọ́pù wọn òun náà wá wò pé nísìnyí kóun lòun fáyà kínní láti ọ̀dọ̀ òun lọ sọ́dọ̀ amẹ́ríkà òun ò ní rọ́kẹ́ẹ̀tì tó lè ṣiṣẹ́ yẹn ayẹ́sìn tó ń lè ṣe bí ìjà lọ sí Israeli àbí ìjà lọ sí Turkey àbí ìjà lọ sí Cyprus so ti Saudi Kuwait Qatar àwọn ẹ̀jẹ̀ súnmọ́ lẹ́nu ìwọ̀n gbọ́dọ̀ mélòó kan ní tó fáyà ní rọ́kẹ́tì àti drones ó ń lọ nǹkan bí one thousand five hundred sí àwọn ìlú tó súnmọ́ yìí náà sọ ti Saudi títí tó pọ̀ jù mẹ́rin ti Emirates ti Emirates nìkan ní one thousand tó fáyà sí ọ̀dọ̀ wọn ṣùgbọ́n àwọn yẹn ní gbogbo àwọn nǹkan wọn yẹn ní gbogbo almost gbogbo ẹ̀ òun ni tí wọ́n intercept àmọ́ díẹ̀ díẹ̀ tó ṣe wípé ó bọ́ sáwọn àyè kọ̀ọ̀kan nìyí tí ó jẹ́ bí àwọn ibi táwọn èèyàn wá airport àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so kọ́lọ̀ ọba kí oko wọn yọ òun ni problem ńláńlá ni nísìnyí àwò àwọn èèyàn wa fẹ́ kí ẹlòmíì ti wà ní france wọn lé lọ. torí pé plane wo ló gbé yàn ẹni tí nǹkan yìí máa kàn jù tó bá padà dà òwúsà òní ni nísìnyí káwo nísìnyí àwọn èèyàn ló ń ṣe káwo èèyàn tó ń ṣe tọ̀wáàfù lójúmọ́ káwọn kan wá láwọn ju rọ́kẹ́tì láti bẹ̀ yẹn ni kó wọ́n láǹdì sí maka ẹ wo òfò tí ó ṣe àwọn mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn kan ti àtẹ́kì irú nǹkan bẹ́ẹ̀ o àwọn ohun tí tán wà ní Yemen wọ́n ti ju rọ́kẹ́tì wọ́n ti ju kìíní tó wọ́ sí maka wọ́n intercept ẹ̀ sàwọn táwọn sọ yìí wọ́n kà wọ́n kà yín kún àmọ́ wàhálà táwọn ti dálẹ̀ lásìkò hajj tó ṣe fún wọn kàn máa bẹ̀rẹ̀ protest nǹkan ìkàmúra wọn ni so ní mùsùlùmí tẹ́sí òye wa ní ẹ kìíní kò ń parata fún wọn ni so kọ́lọ́ ọba subhanahu wa ta'ala kó kó wáyọ níbi àdánwò wọn ni wallahu a'lam. àyíṣà ló máa ń yí ọyọ sáwọn èyí kí a bàlá lọ́pọ̀ subhanahu wa ta'ala.